wọ́n ṣètùtù. Ah. yes nísìnyí Gentle, play music pé mo ti wò dé how many minutes na twenty minutes mo máa yí nǹkan kan padà níbi mo fẹ́ wò but mo ń bọ̀ náà ẹlẹ́yin kọ́kọ́ play music mo ti padà dé bọ́lá ti padà dé bẹ́ẹ̀ ẹ sábọ̀ tó kún bá bọ́ dẹ́nu onílàṣẹyàwó babatunde muhammadu taofik wọmíláyé taofik ọkọlámi débẹbí ọmọtayìn báwa yìí dìbò gidi lọlọ. I'm back again. Babatunde ọmọ bàbá ẹ̀ ní o ọ̀rẹ́ bàbá ẹ̀ o you see that èyí tí mo ṣe tán lẹ́ẹ̀kan yẹn ẹ rí i pé mi ò sọ̀rọ̀ púpọ̀ nípa Esabod bọ̀ mo ní mo fún Esabod ní iṣẹ́ kó gbé ẹnu kúrò lórí ọ̀rọ̀ Tàyìndé kì í ṣàyìndé nìkan ni mo sọ nínú ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yẹn bọ̀ nígbà tí mo parí ẹ̀ tán ó lọ ṣe funny thing leave my husband alone who is your husband we are not playing with you stop doing that rubbish nobody care ó ń gbọ́dọ̀ mi ó rò pé bóyá ẹ ó máa fọ́nì kò fọ́nì àwọn èèyàn ti ṣí ẹ ó ti ní káwọn ọmọ terrorist ẹ kàn ṣí ẹ ó gbé picture yẹ ó gbé picture tiẹ pé leave your go and marry your husband who is your husband ṣé àyìndé wàsíù ṣé àyìndé wàsíù ló pè ní ọkọ ẹ àní mo fún ẹ níṣẹ́ kó o ṣe iṣẹ́ ẹ kó o ṣe iṣẹ́ MC Olúọmọ ẹni tó sọ fún mi pé ó máa ń pa àwọn ọmọ ní tíátà màláìkà ló sọ báìbù lélẹ̀ ìyá ní nisis inú àwẹ̀ làwọ̀ yìí èmi fúnra mi kedere mo ti fẹ́nu mi mo ti sọ fún MC rí mo ti fi béèrè lọ́wọ́ MC pé wọ́n ló máa ń pààyàn oníta ló sọ mo ní màláìkà pé ó ní o fẹ́ lo pé o ti máa ń pa àwọn ìgbó máa ń lo àwọn ọmọ onítíátà ẹ béèrè kí tó wá sórí Facebook ẹ béèrè lọ́wọ́ MC rí bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ fún mi ò béèrè lọ́wọ́ ẹ̀rí mi ò sọ bẹ́ẹ̀ fún rí ṣé mo mọ síndódó ni mi ò mọ síndódó i know she is from Ìjẹ̀bú Òde mo mọ̀ pé family because during that time tó ń dẹ̀tì mc a kàn máa gbọ́ nínú pépà sí tìbí kan gbé kí pépà gbé náà mo kàn mọ̀ pé ń jọ̀kọ̀ sàmúsà kúndùn sọ fún mi pé ah, ọmọ bọ̀dá mi dẹ̀ ni o òun ló jẹ́ kí n mọ̀ bóyá custom àbí immigration ni bàbá ẹ̀ sàmúsà kúndùn tó ń ta mọ́tò ń jẹ̀bú òde òun ló jẹ́ kí n mọ̀ pé ọmọ ìjẹ̀bú òde ni mo ní mo ní sí dọ́dọ́ ní yẹn that was ìgbà yẹn ṣó ti wá sick ìgbà yẹn ṣá tẹ́lẹ̀ pé ó gbà tó sick. pé gbogbo àtó gbé MC wá síjẹ̀bọ̀dé tó wá gbé gbèdè wòsè táì tó gbé wá tó lòun gbọ́kọ̀ wá òun á wò pé ta ló ọkọ̀ tó gbé wá. sàmúsàmúkúrò ló sọ fún mi mi ò mọ̀ mi ò tí ì bá dúró báyìí sọ̀rọ̀ mo ti rí dáadáa ní patí ọjọ́ tá à ń jà ìdè ní patí kan pastry ọ̀kan tàlájì iṣẹ́ sórí wọ́ ẹ̀ nígbà tó ń ṣe led music flow yẹn tó ṣe launching kẹsẹ̀tì yẹn I saw Sindodo there. She came around. She was mo jókòó síwájú but Sindodo jókòó sẹ́yìn lọ́nlọ́n. Later kò tó wá jókòó síwájú. I don't know her. But ẹ tí mo ń sọ mọ̀súlẹ̀ lọ́mọ̀lẹ́kẹ́ ló sọ. Ẹ ò nídìí láti kàn máa twist ọ̀kan tí bá ti sọ̀rọ̀ sí ẹni tó sọ̀rọ̀ fún mi màá tún dárúkọ ẹ̀. Ó lẹ́mu sí máa ń lòyàn. In débi pé mo máa ń sọ lójú mo máa ń sọ fún Zaria Zaria má fọ̀rọ̀ ká kàn mí o mo máa ń sọ fún má fọwọ́ kàn mí tó bá ti ń gbọ́wọ́ bọ̀ níbi torí tí Zaria bá rí ẹ ó máa fọwọ́ kọ ẹ lọ́rùn ẹni tó bá mọ Zaria dáadáa he used to that uh, my style kókàn rí ẹ báyìí kókàn fọwọ́ kọ ẹ lọ́rùn tó bá ti ń gbọ́wọ́ bọ̀ bá máa ní má fọwọ́ kàn mí lórí má fọwọ́ kàn mí lórí all this tí mo sọ yìí mo ti sọ fún wọn lójú wọn all these things tí mo sọ lórí facebook yìí kí mc jáde kó nǹkan tẹ̀mí kàn fẹ́ ni i'm not fighting anybody in fact tí wọ́n bá jọwọ́ kò lọ́rọ̀ mi mo move on pẹ̀lú ayé mi but ẹni tó bá wù mí ni màá fẹ́ you cannot dictate for me tẹ bá sọ pé kí gbogbo gbòòrò dàrú pé kò pé tó ní kí ni kí gangan èmi ti béèrè lọ́wọ́ ẹ̀rí fúnra rẹ̀ ọjọ́ tá a dó ṣòdì ní two thousand and kí ni ọjọ́ yẹn mo lọ gbé mọ́tò wọn dẹ̀ pé ṣé wọ́n tọrọ mọ́tò lọ́wọ́ mi ni. èmi fúnra mi béèrè lọ́wọ́ MC kẹ́mísì jáde pé bóyá mi ṣé mi béèrè lọ́wọ́ ẹ̀ rí pé wọ́n ní o máa ń lo àwọn ọmọ onítíátà pé ìwọ ló fẹ́ pa síndodo oníta ló sọ mo dẹ̀ ṣàlàyé fún bó ṣe sọ bó ṣe sọ àwọn èèyàn lè sọ pé ẹ má sọ̀rọ̀ fún Auto Bola o yes o ṣe máa sọ ọ̀rọ̀ kan nǹkan bẹ́ẹ̀ yẹn simply because maybe ó ń tẹ̀ láti sọ pé bóyá wọ́n bara wọn jẹ́ ní àbọ̀dẹ̀ ń sọ tòótọ́ àṣírí ara wọn i don't know but musuli alamalaika ló sọ fún mi mi ò ṣe sọ pé èyí tí pàṣẹ sọ mo sọ pé òun ló sọ mo ní mo gbéṣẹ́ fún ẹ ìwọ olórí burúkú ẹ sábọ̀ tẹ́rọ́rìsì olórí gbàgùngbàgùn olójú gbàgùngbàgùn ó rè pò fọ́nì tó lọ gbé píṣọ̀ mi leave my husband alone yẹn ló fẹ́ blọ́ọ̀gì mo ń ṣépè mo ń ṣépè fún ọ ní kí n má ṣépè má ṣépè fún ẹ nísìnyí we are not playing with you because àyìndé ti gbé ẹ lọ nàìjíríà ó fún ẹ lówó ó fún ẹ lóúnjẹ ó help ẹ ó bá ẹ sọ̀rọ̀ it's a privilege for you to stand by kò jókòó sẹ́gbẹ́ kó tún pọ́n ẹ lé ó wá gbé wá bu ṣebí mo lé mi èmi fẹ́ àwọn èèyàn dì pẹ̀lú mi kò dá sí i tó bá sọ̀rọ̀ fún mi pé ó ṣe é ṣe báyìí white mi fi ní sọ. So ṣé kò dẹ̀ dùn so èwo ní títí ẹ́ o rò pé fọ́ọ̀nì nǹkan tó ṣe mò ń bọ̀ o ó ti lọ ṣí ẹ̀kíní kan Auto Bola di kidnapper eh, through another true confession all those things tó ń sọ yẹ you are just you are just a mad person o rò pé ọ̀rọ̀ yẹn máa ọ̀rọ̀ yẹn máa move me. kò move mi mo ní kò ṣiṣẹ́ MC kò pe MC tó o bá dẹ̀ ní nọ́mbà MC mo lè sẹ́ẹ̀dẹ̀ sí ẹ kò sọ pé Auto Bola sọ báyìí báyìí Auto Bola MC náà ń wò mí ṣiṣẹ́ MC kò sọ pé Auto Bola sọ báyìí báyìí Then, ni màá màá wo fóònù mi sí torí olówù ọlọ́pàá yẹn ó sẹ̀dí ẹ̀ sí mi olówù nọ́mbà olówù wà ń bí kì í ṣe é sì ló sẹ̀dí ẹ̀ sí mi o I have his number of course and I do back up on my phone kì í tiẹ̀ ṣe nọ́mbà ẹ̀kan ló wà lọ́wọ́ mi ìgbà tó lówù rí mi tí mo rí olówù lórí Facebook mi níjọ́ kan mo ṣe ẹ lò sí ọwá ní wìtí monday mi ó ní ẹ ló mà mọ́mì ẹ ra mà ẹ ṣe nìkan ìyẹn ọlọ́pàá tó ń tẹ̀lé when I was in America. kò sí kan tí mo ṣe tí mo bá sọ tí mi ò ní sọ lẹ́yìn àmì tí mo sọ lé tí wọ́n sọ lójú mi tí mi ò ní sọ lẹ́yìn. gbogbo èyí tí wọ́n ba ètí tí wọ́n sọ ní ti tẹ̀pẹ́ tí wọ́n sọ pé mo sọ kan ó mọ àwọn yẹn gan ni ò bá tún ti ṣẹ́ àbúrò sẹ́mọ̀nà ẹ̀pẹ́ ló sọ Latif ló sọ ti Túndé Orílowó àwọn àbúrò sẹ́mọ̀nà ẹ̀pẹ́ you know a lot of people tó sọ̀rọ̀ máa sọ àwọn tó sọ tó sọ báyìí tó sọ báyìí tó sọ báyìí fún mi and I discover some people they will tell you wrong things just because they want to separate you away from that person ẹni tó máa lè já iṣẹ́ wọn tó máa jẹ́ kó lè dì pẹ̀lú ẹ because they want to take your things away from you. mo ní kó o ṣiṣẹ́ ẹ̀ nísìnyí oníwọ́gbẹ́sẹ̀ fún ẹ ó ó ní mo gbéṣẹ́ fún ẹ gbà yẹn mi fún ẹ I didn't tell you to do some something for me and be working mo ti ń ṣiṣẹ́ lórí ṣáàtì for big February before months tí mo ti ń ṣe ṣáàtì mi lórí Facebook kó tó di pé ìwọ fúnra rẹ kó tó wá bá mi àmì kó tó wá lọ ní káwọn ọmọ ẹ ọmọ kan gílédì kan láti Cairo mo ti sọ̀rọ̀ oúnjẹ òun bábùrè tó ní kó pè mí kó gbéṣẹ́ yẹn fún mi ní kí ló máa ṣe oníkókò lè rìn náà ni so the, uh, they can fight for me kiri kankan mo tẹ̀rù bóyá èèyàn gidi ni mo tẹ̀rù bóyá original àbí registered person tó jẹ́ pé èmi ò kàn mọ́ pé ẹni tó bá kàn gbé fóònù dání bíi tiwa iná kókàn sọ̀rọ̀ ni èmi rò bóyá àwọn èèyàn kan tó ṣe bíi ìwé bíi àwọn bíi human rights tàbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn èmi wá fún ẹ ní other cities mo ní mo fún ẹ ní legal rights? lórí pé mo ní kó pe mc kó ṣiṣẹ́ mc kó ṣe ti sáré à pé mo sọ báyìí báyìí o kó dẹ̀ ṣe ti eh, eh, màláìkà orí ẹ burú ni ó wá rèé pé ń sìn nǹkan tó kàn lè ṣe Auto leave us alone me and my husband k1 who are you to Tell lórí pọ́ùn flatter orí ẹ̀ burú ni ṣé wọ́n rí kí k1 tó jáde síta kó tó sọ pé why is there somebody after me kó tó sọ̀rọ̀ kó tó sọ̀rọ̀ jáde it doesn't ó máa ń ó máa ń wave èèyàn during years tí màláìka mi tí òṣùpá àti gbogbo wọn tó fi bu kò ní dárúkọ wọn báyìí pò bẹ́sẹ̀ rẹ̀ wọ́n ló ń bú kò ní fi èébú dá wọn padà is a very bí àìní ṣe wà yẹn very very very very ó ní sùúrù gan ní àwọn area ibì kan tó yẹ pé other people ò ní they abuse in many ways àwọn bàbá mi ti ètò barista tó ti kú yẹn àti eh, bàbá barista àti kọ́nítì wọn ò lè sùúrù tí wọ́n máa tí kọ́nítì ẹ̀mí tí àyìndé ní fún àwọn olórin mi àwọn pípù yìí wọn ò ní fúnra wọn. mo ní kó o ṣiṣẹ́ màláìkà pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ kí ló dé tó ayú èka wọ́ọ̀d ṣe bó ní journalist ṣe bó ní ìwẹ̀ blogger wọ́n tún fún ẹ níṣẹ́ ṣọ́ọ̀mù ẹgbẹ́ tó bá ṣiṣẹ́ wọ́n sì wọ́n lè fowó bẹ́ẹ̀ ni for you to know that they are under you already they are the one to engineer gbogbo problem they are part of those en to engineer only go and meet your husband this man s go and meet Gaddafi ẹgbẹ́ Àyìndé ò kì í ṣe ẹgbẹ́ you are too dirty adé orí ò kì í kì í ṣe fẹ́yẹkẹ́yẹ ẹyẹkẹyẹ ni ẹ ìdọ̀tí ni ẹ yóò smẹ́lò o rò pé o lè fọ́nì kò fọ́nì sí anybody kò lè fọ́nì sí àyìndé kò lè fọ́nì sí mi kò fọ́nì sí anybody and tell you kò lè fọ́nì kò rò pé ẹ bóyá o máa fọ́nì kò fọ́nì ìlú kọ̀rọ̀ because oh, you are shameless òpùrọ́ ọmọ lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ ló gbé àwọn journalist kéékèèké pẹ́pẹ́pẹ́ tó wà náà jẹ́ pé wọ́n rí pẹ̀lú olórí ọba yẹn ìwọ ló gbé ló gbé síta ipò bá olórí ọba sìn simply because you are looking for his downfall simply because ó ti bìlí pé gbogbo nǹkan ó ti ń wò báyìí lókèrè ṣé owó tó ń bá fún àbí gbogbo position ti tiẹ̀ àwọn mélòó ló ti ṣé ó ti ó ti sẹ́tù gbogbo àwọn family ẹ̀ tán ni tó máa fi gbé gbogbo ẹ̀ fún ẹ̀ tán pé fẹ́ ra lé o ìwọ ló máa ní kó ra lé ṣé òun ò mọ àwọn tó ń ta ní Canada àbí kò mọ̀ nípa ẹ̀ àbí kò ní ẹni tó ń ta tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ní Canada bí àbí kò ní ní turkey tó kàn ń ṣe jambla ìwọ tó yẹ pé audio thing ni ìwọ nothing you are just a empty barrel that make noise yàtọ̀ sí pé kò tadọ̀ kò pa kò pariwo kò go after people's life with your terrorist team nothing o oh, ní brain of your own kí ló rò pé òsọ tó rò pé no make sense kò make sense ẹ leave us alone go and meet your husband ele my ex go and meet Gaddafi o gbọ́ Gaddafi kọ ẹ ex mi want èmi èmi ò want ẹ that's my first love ẹni tí mo love ní bìgínì ayé mi náà ni o ò gbọ́ ni mo dẹ̀ ti gbọ́ mi ò fẹ́ kó o forúkọ ẹ̀ mi ò fẹ́ kó o fi ṣe kinní mọ́ o lè blog mi kó ní mo sọ báyìí mo sọ báyìí don't play with his name gbé sílẹ̀ tó o bá fẹ́ kú kó òjijì torí màá bẹ̀rẹ̀ òṣòro pẹ̀lú ẹ mi ò ṣeré pẹ̀lú ẹsẹ̀ màá bẹ̀rẹ̀ ìpè lórí ẹ̀ gé wọ́n ní má ṣe pé màá bẹ̀rẹ̀ ìpè ní orí ẹ tó o bá fẹ́ ṣòfò tọmọtọmọ gbé orúkọ ẹ̀ sílẹ̀ sẹ́ we are not playing with you no be joke kò fọ́nì sọ́fọ́nì ni. of recent orí pé mi ò gbé kí wá gbé kí wá máa gbé ṣàtì ẹni tó ti sọ ẹ wọn ló gbé kíní kan àìdè wá sí i will do with you ìwọ tó kàn ó kàn ń já yàmàyàmà ní ẹ̀nà ó wá gbé jáde ẹ búfalo bíi tiẹ̀ ó wá lọ kọ àìdè ò lè kò sí nǹkan kan tó fẹ́ tó táìdè bá jẹ dòdò ẹ tó bá lọ́ọ̀fẹ́ àyíndé òkì ń róbìnrin kó má fẹ́ débẹ̀ ìwọ ó ti rí pé òkúta bóyá ojú dẹ̀ ń tì ẹ́ lára ó rí pé oyù àná ò wúlò ayé ẹ̀ ò dá ayé ẹ̀ ò mú yes yes yes téèyàn bá kọlù ayé ẹ̀ máa bàjẹ́ ògo ẹ̀ máa ṣátà ògo ẹ̀ máa wọ́mí ò ń gbọ́dọ̀ mi wọ́n ní kóbìnrin kó ṣe kí ni kó hẹ̀pọ̀ ọkọ ẹ̀ ìwọ obìnrin ni wọ́n but you are destroying men tó bá ní kóbìnrin help ọkọ ẹ̀ náà in many ways kì í ṣe nípa kì í ṣe pẹ́pẹ́ bàbásùn nìkan you help your husband also you boost the glory of your husband ìwọ bọ̀ tó go tiẹ̀ kò sí mọ́ ògo wòṣìwòṣì ló ní ògo kò ń ké pucha ògo kò tagbó kò ṣe fraud ògo kò pààyàn lẹ́kúnjayé ògo tẹ́rọ́rìsì ló ní who want to mingle òun kò ní fẹ́ kó kódò tí báwọn torí pé nísìnyí torí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé òun ló máa ń bẹ̀bẹ̀ fún ẹ ó wá rèé pé tó bá fọjú ẹ̀ múra ń sìn á tún wá bẹ̀ mí kò sí òun kò lè bẹ̀ mí fún ẹ kò ní mm, òun kò lè bẹ̀ mí fún ẹ kò lè bẹ̀ mí fún ẹ torí pé kò ní fẹ́ kí ẹlẹ́dàá àlìmọ́tò ṣàdé àkójà àmì kó padà lẹ́yìn òun torí pé ìwọ yìí ló gbé ìyá ẹ̀ lóní kò ní dáa fún ìyá láyẹ̀ ló dárúkọ àlìmọ́tò ṣàdé tó bí àlìmọ́tò ṣàdé hundred plus á bí ẹ ó lè bí màmá tó bí ẹ ó dẹ̀ pé orúkọ ẹ̀ ó dẹ̀ bú ó dẹ̀ pé ní orí Facebook tó dẹ̀ ń ṣépè fún ó wá ṣe tó wá ní kàn fẹ́ ọkọ ẹ̀ sílẹ̀ it's not funny to anybody tó o bá fẹ́ blog mi tó o fẹ́ máa kọ oríṣiríṣi kidnapper ni write it i'm not afraid èyí tẹ̀mí dẹ̀ nǹkan iná jẹ́ kọ́ ọmọbìnrin dàtọ̀nù kọ́kùnrin dàtọ̀nù káwọ ẹni tó máa lómi lẹ́yìn ẹ̀sẹ̀ jura wọn lọ kí wọ́n ṣe feasibility kínní wọn lórí mi kó máa ṣe títì ẹ lọ bẹ́ẹ̀ mi bá ṣe sọ́nà ṣe máa bá o ò lè rí ẹ̀sùn kankan lọ́wọ́ mi ọwọ́ mi rèé bẹ́ẹ̀ ni mo sọ. ìwọ ọmọ yín ò ṣàgbàfọ̀ òun kaṣọ wá sílé ó wà nílùú Dublin òun kó owó tí òun ṣòwò Dublin òun kó jáde mo níbo lo ti rí ó wà nílùú Turkey òun kó owó tí òun ṣòwò nílùú Turkey òun kó jáde mo níbo lo ti rí and you on the social media and báyìí you call yourself you say you are with mafias the rich ones that are in Towa wà ní turkey ṣé wàá mọ turkey yẹn mọ bó ṣe jẹ́ ṣé mọ̀ pé turkey kò jìnnà sí india kò jìnnà sí pakistan kò jìnnà sí iran kò jìnnà sí iraq all those places this is dey do evil evil business like drug like all those evil things that is why ló ṣe sọ pé òun ra lẹ́sẹ̀ òun pẹ̀lú àwọn mafia kan làwọn jọjọ wà What are those mafia doing? ó ní wọ́n ń kọ́lé wọ́n fi bojú ni ó lè máa pẹja lọ́bọ̀ fáwà àìdé ò lè bẹ̀bẹ̀ fún ẹ̀ ń sìn sẹ́ ẹ̀ ah, òun kò ní fẹ́ kí n bínú kò ní fẹ́ kí n blog òun àti mi ò ṣe blọ́gà o bọ́n kò ní fẹ́ kí n sọ̀rọ̀ òun kí n béèrè ṣé mo pé òun ti béèrè lọ́wọ́ kábíyèsí gbàtàn sọ pé wọ́n ń bẹ̀ yín mo ní kí ni wọ́n bẹ̀ lára ẹ̀ sábọ́ọ̀dù tó máa bú wọn tán tó máa fún wọn láàrin tó máa fún wọn pa yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sìn ló gbẹ́nu sílẹ̀ ló ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló gbẹ́nu sí kò tẹ̀yìn mọ́ seriously. Eh? mátà yìí sì tó pa wà lórí mátà yẹn àwọn èèyàn tún ń wá tó ń bẹ̀ mí wọ́n gbogbo ìgbà tọ́mọ ìwádìí ènìyàn wá wá láti bẹ̀bẹ̀ ni gbogbo yín ni máa ṣe èpè fún lọ mi ò wá tiẹ̀ ní wá dárúkọ gbogbo ẹni tó bá gbaṣẹ́ lórí ọ̀rọ̀ mi gbogbo yín pátá lẹ mọ̀ ṣòfò ọmọ ẹ lọ bèrè lọ́wọ́ ẹni tó ràn yín sẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo yín tẹ́jọ kóra yín jọpọ̀ you don't do that nonsense for me and go scot because me go after people's life. o rè pọ́ fún ni mo ní kó o sọ níbi ìbàyí pé mo ń sọ pé wọ́n ní ẹ bí síbi Bísí Ọmọláfẹ́ jẹ́ wa sọ sórí Bísí Ọmọláfẹ́ fún ẹ torí nǹkan tí màláìka ti sọ Bísí Ọmọláfẹ́ ó ń fẹ́ MC Olúọmọ lọ́bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ ó gba ilé fún ní Òṣòdì ṣé ìlú Òṣòdì náà ló gbalẹ̀ sí fún àbí ìlú péjú àwọn náà ni àwọn ọmọ ní tíátà yìí náà ni wọ́n máa ń gọ́sìpù MC náà wọ́n máa sọ gbogbo nǹkan tó ń ṣe Bísí Badmus ló sọ fún mi ló kọ́kọ́ sọ fún mi pé màláìka mi Koko Zaria náà ó di méjì o òun ló sọ fún mi pé ó di méjì nínú ilé ẹ̀ pé ó ń pààyàn ṣeré. after all gbà tó kọ́kọ́ tẹ́nìkan kọ́kọ́ kú lọ́dún òun ó dẹ̀ òun dẹ̀ máa kúrò bí this time around kò tí kúrò bẹ́ẹ̀ títí dọ̀la ibẹ̀ náà ló ń gbé o. ìgbà tí bísí bídàpọ̀ àmì ìkọ́mọláfẹ́ bídàpọ̀ bẹ́ẹ̀ ò ní kú lórúkọ Jésù ibi ò ní báyìí ó kọ́ tiẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ MC ṣó fẹ́ ọmọ yẹn àbí kò fẹ́ ọmọ tó kú yẹn ṣó fẹ́ àbí kò fẹ́ wọ́n dẹ̀ ti sọ pé tí MC bá ti fẹ́ nìkan tẹ́nìyẹn bá ti lọ fẹ́ lòmíì tó bá rí pé ó padà lọ fẹ́ lòmíì ó máa mẹ́sọ̀ pokú àwọn ara wọn ló sọ ọ́ lára ọ̀rọ̀ tí màláìkà ẹ mọ̀ pé táwọn èèyàn bá ti ń sọ sórí lójú ẹ wọn ò ní mọ̀ pé ó máa padà wá dé ta bí eléyìí wọ́n ní tó bá ti ń fẹ́ nìkan tó bá ti fẹ́ nìyẹn sílẹ̀ tó bá ti di létà ẹni yẹn máa padà wá kú kò ní fẹ́ kó fẹ́ lómi àwọn náà ló sọ mo ti sọ sí pé màláìka mo wá fún ẹ níṣẹ́ yẹn pé go and call them ṣe bó ló láyà ṣe bó ló láyà mo ní kó o pè wọ́n kó o wá ṣe pé Auto Bola sọ báyìí àdẹ̀fẹ́ blog yẹn afẹ́ ṣe báyìí kí ló tó fi tó fẹ̀ tẹ́lẹ̀ tó ń padà pálapà to show that those people are under you they are giving you mi ò ní fi ẹ lẹ terrorist wà lọ́ndà ẹ for real you a terrorist ó ní kí máa Ìbàdàn yẹn mò ń bọ̀ ń sí lẹ́ẹ̀kan mo tiẹ̀ wéèvẹ̀ mò ń bọ̀ tí bá gbàgbé lélẹ̀ mi ò ní gbàgbé lọ́la hm. ẹ bèrè lọ́wọ́ MC ṣó fẹ́ ẹni yẹn ṣó fẹ́ gẹ́ẹ̀ tó kù yìí Bísí Kọ́mọlá fẹ́ àbí kò fẹ́ ó fẹ́ ó gbalé fún ní ọ̀nà ìlú péjú kọ́ni níbi Ọ̀ṣọ́dì yẹn tí ò jìnnà síbi ọ́fíìsì ẹ̀ kò pẹ́ kò jìnnà glédì yóò wá rí ẹnìkan tó fẹ́fẹ́ ó ti wá ń ṣìtì wọ́n ní ẹni yẹn náà wá jẹ́ Túndé bàbá yẹn wà lamẹ́ríkà ń bí ọmọ ìjà ọ̀dọ́là ní ẹ̀pẹ́ ọmọ ìpẹ́ ni. àwọn náà ló máa sọ sórí gbogbo pàtí mo fi wà nínú ilé pẹ̀lú Bísọ́lá yẹn náà gbà tí kan ṣì dùn ó máa sọ gbogbo sórí mi tí mi ò mọ̀ irú ti Bísí Ìbídàpọ̀ Òbé ó sọ sórí gan-an simply because I ti ṣe náà ó máa sọ̀rọ̀ they are giving me but they don't know that it's going to turn to this wọn ò mọ̀ pé ó máa jáde báyìí. ó gbalé fún ngbà tí dẹ́ yẹn kò wá fẹ́ mọ́tí ó kàn máa kíp ẹ̀ síbẹ̀ náà ni they will keep them they waste their life ìyẹn dẹ̀ rí ẹnìkan tó fẹ́ fẹ́ bọ́bọ́ yẹn wà lamẹ́ríkà ọmọ ìjà ọmọ ìjà ọ̀dọ́là ní ẹ̀pẹ́ túndé lórúkọ ẹ̀ ó ń ṣiṣẹ́ pẹ̀lú Túndé Primavera. meanwhile Malaika òun àti Primavera bàbá Malaika ó ń gbé ilé Túndé Primavera Túndé orí lowó ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo story wọ̀nyí ló wọ́n sọ fún mi pátá Malaika sọ story fún mi gan-an you know tó bá jókòó báyìí tó kàn máa sọ̀rọ̀ no dey gossip wọ́n kàn máa tàn yín jẹ ní pé wọn ò gossip they talk about tó bá gírí ẹ lójú ẹ tó ń kí ẹ èmi nìkan ni mo kàn rí pé bóyá èmi nìkan mo lè sọ pé mo máa rí ẹ lójú ẹ ní tí bá máa ṣe lójú ẹ máa ṣe lẹ́yìn ẹ mo kàn rí pé kó eyín ó pọ̀ tó máa kí ẹ lójú ẹ nítorí nǹkan míì náà máa ṣe lẹ́yìn ó dẹ̀ pé àpè mẹ́ta bóyá èmi àtọmọ mi ọmọ mi ò kúkú ní sọ̀rọ̀ my baby she is very quiet but èmi náà i'm a quiet person but when it come to the truth like this lójú àwọn èèyàn máa rò bóyá ṣe ni mo burú àbí pé mo máa ń sọ̀rọ̀ mo wà vocal kí n tó di vocal person it take the grace of God èmi gan mi lè gbúdọ̀ pé ramilá kọ́ ló lò ní ọlọ́run ló kàn tu àwọn mi ṣe ló fi ọ̀rọ̀ sí mi lẹ́nu ẹ bèrè lọ́wọ́ MC ṣó fẹ́ ọmọ yẹn àbí kò fẹ́ bí ọmọ yẹn ṣe wá lọ fẹ́ túndé eh, ọmọ eh, túndé ọmọ túndé túndé ìpínmọ̀ àmì túndé ọmọ ọmọ ìjà ọ̀dọ́là bó ṣe fẹ́ túndé wọ́n ló lóyún bó ṣe fẹ́ kí ló wá pa wọ́n ló ń rìn mí wọ̀ ó ṣàṣà ló ṣe kínní èmi àti bísọ́lá àmì lẹ́tà ní bísọ́lá wa torí òun ló kọ́kọ́ sọ fún mi òun ló gbé ló tàgẹ̀ torí gbà yẹn lọ́hùn lórí facebook mi ṣé bísọ́lá wà ó kàn máa ń tag mi lórí facebook mi you understand me kì í ṣe facebook eléyìí o àwọn facebook yẹn àti ànímọ́ ó ti lọ. They talk about themselves. Meanwhile, eléyìí ti sọ pé màláka ti sọ pé ó máa ń lo àwọn ọmọ ní tíátà. Ilé yẹn kẹ́ lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mo sọ. Ilé tó ti kúrò bó ṣe ṣàlàyé fún mi bí Bísọ́lá ṣe sọ fún mi ilé tí gẹ̀yì ti wá kúrò ìgbà tó ti wá ń fẹ́yàn yẹn MC wa ni kó lè kúrò nínú ilé yẹn ilé yẹn ló wá gbé fún gẹ̀ẹ́ kan tó wà lamẹ́ríkà ń sìn yìí o kí lorúkọ ẹ o Abímbọ́lá mo máa rántí gẹ̀ẹ́ yẹn ti wà lamẹ́ríkà ó ní à ó ní àpò báyìí dúdú báyìí tó lọ bímọ sí amẹ́ríkà tó ìwà lamẹ́ríkà báyìí kí lorúkọ bèbí yìí o máa rántí ó wá gbé fún gẹ̀yìn ẹni tó bá rántí ẹ̀ kó tó bá mọ story tí mo sọ yìí tó bá rántí ẹ̀ kó kọ orúkọ gẹ̀yìn síbí báyìí fún mi. èmi pè ìwọ ẹ sábọ̀dù pé kó o ṣiṣẹ́ yẹn béèrè lọ́wọ́ àwọn MC èmi fúnra mi béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní pé o fẹ́ lo pé o lo síndodo oníta ló sọ mo ní màláìka mo dárúkọ ẹ̀ kó búra pé mi ìbá sọ àbí mi ò sọ fún ní MC in tó kàn ń sọ lọ́jọ́ yẹn lọ́hùn ni pé he defend himself òun ṣoore fún òun ṣe kò sọ yes pé òun ò pa òun dẹ̀ sọ pé òun ṣe òun lò kò sọ kò sọ sí. ṣé mi pàwọn náà kẹ̀dẹ̀ rèé torí ẹ̀yin èèyàn sì ẹ sábọ̀dù ń tú ìsọ̀rọ̀ láti dá lórí àìndé èmi dẹ̀ ń try láti yànnàná ọ̀rọ̀ yẹn bó ṣe rí bọ̀ kò fẹ́ bá ń sìngbà tí mo ti wá ń sọ̀rọ̀ yẹn tí mo tún ti pọ̀ àìndé lé yẹn ẹ eh, leave my husband alone go and meet your kìnnìkan i'm not playing with you ṣe bó sọ pé one night ló kàn bá mi sùn ṣe bẹ́ẹ̀ mi ó dẹ̀ bá mi sùn ní one night one night yẹn ìwọ tí wọn ò bá sùn tó dẹ̀ fẹ́ máa ṣe anìkan tó dẹ̀ ń sọ yẹn ó oh, kúrò you are really keen for him torí pé kò fún ẹ ń fèsì yẹn how can you just imagine yourself ṣé owó ni àyìndé ń wá ni tó o lówó kó má bàa sọ pé o máa kówó fún tó máa fi fẹ́ ẹ Bimbo Thomas God bless you àwọn èèyàn mọ sórí yẹn nìyẹn ṣe ti gbọ́ ilé yẹn ṣe ti rí ilé tó gbà fún bèbí nígbà tó lé gẹ̀yẹ́ jáde ó wá gbé fún Bímbọ́ Thomas Bímbọ́. ó wá gbé fún Bímbọ́ Thomas kẹlẹ̀ mọ̀ pé àwọn èèyàn mọ sórí nǹkan tí mò ń sọ yìí tẹ́mi ìṣẹ́ mo purọ́ mo ní kó ṣiṣẹ́ wọn kó o béèrè lọ́wọ́ wọn kí ló dé tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwùjọ òun rí mọ́mọ́ Wàsíù Àyìndé nísìnyí o wá lọ gbé picture wa àti Wàsíù àmì àmì picture mi kàn wo ìwọ àtiwọ́ o ò lè compare ara ẹ pẹ̀lú mi don't joke with Àyìndé Wàsíù put his name down tó bá fẹ́ blog mi èmi mò ń bá ẹ fa wèrè mo ní kó bá mi fà á put his name down kò bá ẹ ṣeré tó bá bá ẹ ṣeré màá tó bá bá ẹ ṣeré ẹlẹ́dàá ni mọ́tò máa padà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni because ìtí àlímọ́tù tó jìyà tó bẹ ọlọ́run tì tọ́lọ́run pọ́nlé tó ṣàánú fún tó ṣe tó ga tó wà tí ìwọ wá fẹ́ gbé wálẹ̀ tó wá máa fẹ́ máa forúkọ ẹ̀ tún ṣeré ah no it's not done èmi mo rìn ní ráìtì láti sọ torí pé o ní one night stand kó dẹ̀ ṣe one night several night ni ṣó ti yé tó dẹ̀ tún máa máa lọ bẹ́ẹ̀ but ó mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi ò ever plan láti gbé wálẹ̀ even nígbà tí wọ́n sọ fún mi mo wò pé later tí mo ṣe wá discover gbogbo nǹkan tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn ipe àbòsí ni wọ́n fẹ́ dìmọ́ láti make make ẹ̀dá torí pé ó ga mo wá padà wá mo ní pé it's not like that and it's exactly bó ṣe rí nìyẹn mo dẹ̀ ní pé mo tún búra sí still yet nísìnyí ó wá fẹ́ máa ba ṣeré fẹ́ máa romance ẹ̀ kò possible ìwọ tó sọ lẹ́nu jọ́ mẹ́ta ó mọ̀ pé nǹkan tó sọ ọmọ yẹn ni pé kí kábíyèsí èmi gan mo sọ débẹ̀ mo ní ó ti wá àkíyèsí ẹ kí lẹ̀ ń bẹ̀ fún nígbà tí dòkàsì ni wọ́n ní kó ń bẹ ẹ sábọ̀ mo ní kí ló ń bẹ̀ fún ó yá lọ sọ́dọ̀ kábíyèsí kó lọ búra fún kábíyèsí ló ṣe máa bẹ̀ lẹ́yìn tó ti bú ìyá ẹ̀ tó bú bàbá ẹ̀ ó tẹ̀ ti bú bàbá bàbá ti lọ tipẹ́ but ìyá ẹ̀ tó ṣì wà láyé ó bu ó kì í ó pè lórúkọ oríṣiríṣi òun gò ní bá ẹ ṣeré torí pé kò ní fẹ́ kí ẹlẹ́dàá ní mọ́tò kó padà lẹ́yìn òun ọmọ tẹ́lòmíì bí tó tọ́lọ́run ti bá a tọ́jú tó bá a tọ́jú tó ga tán ìwọ wá ṣe tán ó wá ṣe tó wá ló fẹ́ bàjẹ́ kí ló pa ìwọ lẹ́rìn níbo tọ̀ wọ́n kí ló pa ẹ́ lẹ́rìn tó bá tún rẹ̀rìn bẹ́ẹ̀ yẹn torí kò fọ́n náà ń sìn ẹ̀ẹ́ tó kò fọ́n nìṣá bọ̀ tí ẹ bá fẹ́ rẹ̀rìn náà oṣó ti ṣe bẹ́ẹ̀ yẹn ìwọ ò gbúdọ̀ ṣe ò gbúdọ̀ ṣe orí burúkú kò ní kó bẹ́ẹ̀ ṣeré ò gbúdọ̀ forúkọ ẹ̀ṣẹ̀ fẹ̀ orúkọ àyìndé wà sí ó di èèwọ̀ lẹ́nu ẹ àyìndé fúnra rẹ̀ ti jáde ó ní kí ni mo gbà lọ́wọ́ Esabod ó ti sọ má forúkọ ẹ̀ṣẹ̀ fẹ̀ kò tọ́ sí ẹnu ẹ mọ́ tó o bá tún gbé orúkọ ẹ̀ wà á ṣòfò ọmọ wà á kú tọmọtọmọ kí orúkọ ẹ̀ sílẹ̀ o kò fẹ́ kó o bá òun ṣeré. ó ń gbọ́ kò fẹ́ kó o bá òun ṣeré ọmọ ẹgbẹ́ lọ́jọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ ó máa sọ pé ọ̀rọ̀ ti Bọ́lá fi sílẹ̀ pọ̀ tó sọ lórí lórí gbogbo ayé ni Instagram ó sọ jọ́nálìsì tó lọ tó kàwé tó bẹ́ẹ̀ ni Délé Mọ̀mọ́dù ló gbé ló interview ẹ̀ ó ní mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn ó ní wọ́n ti sọ pé ó máa ṣe bẹ́ẹ̀ fún wọn ó ní mo dẹ̀ ń iná ó ní nǹkan gidi débẹ̀ pé kó kọ̀nẹ́tì ẹ̀ bó sọ́nà pé pé kó kọ̀nẹ́tì ẹ̀ má jà mọ́ pé kó kọ̀nẹ́tì ẹ̀ má àwọn èèyàn pàtàkì so that kẹ́ ẹ gbé nǹkan míì ṣe pẹ̀lú ayé yín and you have forfeit it you have destroyed it èkejì ẹ tó ń gbé lọ náà ó ṣe fún un many times ló máa pe Àyìndé Wàsíù tí ò ní gbé kọ́ ọ mo dá mi lójú pé mo gbọ́ lórí ṣáàtì kan tí dókàsì sọ pé mo pe dádì mi ṣé ẹ mọ̀ pé mo pe àyíndé wáṣí kò dẹ̀ gbé pé òun dẹ̀ mọ̀ pé ó máa ń bí sí i ó sọ many times mo ti sọ́rí mo ti wà ń bẹ̀ tí wẹ́ẹ̀dì pè lórí ọmọ ọmọ ẹ máa pè kò ní gbé kọ̀ nígbà ọjọ́ kan mò ń jáde lọ bá a ṣe ń jáde a sọ̀kalẹ̀ báyìí àwọn ọmọ wọn àwọn ọmọ ẹ wá jáde àwọn obìnrin wọn wá kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ kúnlẹ̀ gbogbo wọn kúnlẹ̀ kíláà dádì káàró ìgbìmọ̀nà ìgbìmọ̀nà mo ti gbẹ̀yìn látẹ̀kàn ó ní ẹ̀gbẹ́ kọ́ọ̀lù ó ní ibi tí ó dẹ̀ wà yẹn ibi táwọn ọmọ wà yẹn wọn ò lè wọbẹ̀ ọ̀ǹtì tó bá ṣílẹ̀kùn tó bá bọ́ta the children call him in the same building nínú ilé ìjẹ̀bú òde yẹn they they didn't pick you can send message because he's he's a man of the people a lot of people tí ò mọ̀ wọ́n rí wọ́n pè ń dádì even àwọn ọmọ ẹ̀ wọ́n ń pè tí ò ní rí tí wọ́n ò ní rí pé tí ò ní gbé kọ́ yàtọ̀ sí àwọn tó bá dẹ̀ ní pé ó ń jáde tó ń fẹ́ bá jáde bí àwọn tó bá wà nínú kọ́pánì tó ń gbàgbọ́ jáde tó bá ti tó ń jáde yẹn ìgbà yẹn náà ló máa rí so kí wá ni mo ní kó ṣiṣẹ́ MC màlẹ́kà ló sọ fún mi ọmọ ìbàdàn mọ́ abẹ́òkúta ni mo ní kó ṣiṣẹ́ wọn ò ṣe ẹ ẹ ọwọ́ gbé picture kan ẹ leave my husband alone kò bá ẹ ṣeré sẹ́ ẹ̀ ẹlẹ́dàá ni mo tù ṣàdíà òníjó bá ẹ ṣeré ẹlẹ́dàá àwọn ọmọ ẹ̀ tó fẹ́ pa tó fẹ́ bá yé wọn jẹ́ kò ní jẹ́ bá ẹ ṣeré torí gbogbo nǹkan tó ń tẹnu mọ́ tó ń sọ yẹn bí kò fẹ́ bá yé ẹ̀ jẹ́ ni nílé tí ọlọ́run ti kọ́ for long time tó ti ń jìyà bọ̀ tipẹ́ tí wọ́n wá débẹ̀ lọ́sàn gangan tó dẹ̀ jẹ́pọ̀ tó jata ó jẹ́pọ̀ ó jata ẹ o èmi òun jẹ́pọ̀ tèmi ó jata tèmi ó jẹ̀bi ó jẹ̀bi ó jẹ̀bi tì still yet náà kò tí ì fún mi lówó tó tiẹ̀ fún ẹ̀ mi ì fẹ́ kí tiẹ̀ bàjẹ́ ìwọ tó jẹ́pọ̀ tó jata ẹ̀ ó sì jáde ó ló fẹ́ ṣe ó wá fẹ́ forúkọ ẹ̀ ṣeré ó gbé ó gbé nísìnyí ẹ leave me and my husband alone go and meet your ex husband go and meet Gaddafi tó bá yé ẹ̀jẹ̀ èmi ni mo fi ẹ̀sì sílẹ̀ ẹ̀sì ló fi wọ́ sílẹ̀ ẹni tí mo lọ́ọ̀fù nìyẹn mo dey declare to the whole world both my first love he's not talking Wasiu is not playing with you gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ó tó rẹ̀ pé jọ́sí tó ti ṣe ó tún rò máa tiẹ̀ kò fẹ́ kó dàrú ó ti fọ́ síta nísìnyí ó ti di tí olóòfẹ́ kan máa kọ́ anything tó wù ẹ́ sí mi kí wọ́n lọ test mi wò kí wọ́n lọ investigate mi kí wọ́n dẹ̀ investigate wọn náà ní international level mi kí wọ́n wá wò bóyá mo kúrò àbí mo sòtọ́. So kọ́ bóyá wọ̀n nípa owó ìpè oríṣiríṣi ní àkáǹtì ẹ̀ bóyá òkín kó gbọ́ná àti gbó àti gbogbo oríṣiríṣi ọjà wọlé láti tọ́kì tó tún rán fún ẹ láti ibi tó lọ yẹ tó máa dọ́gbọ́n sọ pé ewé ló ń tà what are you telling me àwọn tá lórí pòun bá sọ̀rọ̀ ọmọ ọ̀nùmí àbọ̀mọ̀ òtí ló pè mí ni àìdí ò bá ìṣeré sẹ̀ ẹlẹ́dàá àwọn ọmọ ẹ gégùn fún ẹ ẹni tó bá wù ẹ kó kọ òun gbọ́dọ̀ mi mo sọ èyí tó wà lórí Facebook kó jáde kì í ṣe ìgbà tán bá parí àwẹ̀ tán máa tún bẹ̀rẹ̀ irọ́ wọn ni wọ́n máa fẹ́ nísìnyí gan ni mo ní kó ìbò oníwọ̀ blogger you are a bloody idiot. ó ti jáde èyíká don marry somebody like ó gbé picture ayé àti ṣé bó ṣe rí ń sìn nìyẹn ṣebí filter ló fi ṣe picture tí n bá fi filter sórí picture mi má dàbí queen of the coast but God forbid this is me rí mi lélẹ̀ gbójú ẹ̀ wá lọ gbé picture ṣáà tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ o kọ́ tiẹ̀ this is my real face o wá lọ gbé picture ẹ̀ tó ń bá ẹ fítà àwọn picture nígbà tó o ti dòkú o gbé yẹn nígbà tó o ti wá dòkú à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ à sọ lọ́jọ́ kìíní àná à sọ láyé ìjọ́hun à ń sọ láyé ìsìn à ń sọ ohun tó ń ṣẹlẹ̀ nísinsìnyí òun gbọ́dọ̀ mi he cannot kò lè bá ẹ ṣeré kò lè ṣe kí ni kò lè bá ẹ ṣeré bí mo ṣe dárúkọ tí mo ṣe sọ̀rọ̀ ẹ̀ tó òun fúnra rẹ̀ báyìí nígbà yẹn lọ́hùn mo ṣe pè bọ̀ mo ti yí padà ni ò bú ìyá ẹ̀ kọ́dẹ̀ tó dìgbà yẹn mo ti bẹ́ bẹ́ bẹ́ bẹ́ bẹ́ ọdún tí mo fi disappoint ẹ̀ tí mo fi fi ṣakọ ló lóun fẹ́ retaliate tó bá mọ̀ kò ní retaliate to that extent retaliation ni àìdè ṣe fún mi bẹ́ẹ̀ ni tó bá mọ̀ kò ní retaliate to that extent ọdún tí mo fi ṣàkọgbó omi dáadáa kojú ṣòro ìwọ náà tí wọ́n ń pè ní Esabod mo ní kò wò mí kojú ṣòro ọmọ náà ọmọ pa ọmọ fine gan ọmọ da ọmọ da nílé ọmọ da níta ọmọ da nísàlẹ̀ ọmọ da lókè ọmọ da mm, mo da tiwàtiwà mo da tọ̀rọ̀tọ̀rọ̀ mm, mo da lójú mo da nínú mo dá a lára mo dá a lọ́kàn bẹ́ẹ̀ ni mi ò dẹ̀kọ̀dẹ̀ ní pàjẹ́ fún mi ìwọ ni o ò ní ìbẹ̀rù ọlọ́run bó ti wù kó mọ o lọ nàìjíríà ò epo jata wọ́n tún bẹ̀ẹ́ pé you can see a lot of people tó ò rírí lọ́jọ́ ayé ẹ̀ ó connect mọ́ òde padà dé wá ń bu wà wá dó sẹ́yìn kámẹ́rà wà máa ṣe gàṣàgàṣà wà máa sọ bùlàbùlà wà máa ṣe bí olórí ẹ̀ tó ti gbálẹ̀ wà máa bú àwọn èèyàn tó lè dúró kó o tiẹ̀ bá sọ̀rọ̀ o ò stand ẹ̀ ọjọ́ tó orí okúnlẹ̀ ni ó wù ẹ́ báyìí nígbà tó embrace ẹ̀ ó gbọ́wọ́ kò touch ẹ pé òun kò ọ̀rọ̀ ní kò ní àyè ò ní láti sọ̀rọ̀ kó tó mọ nǹkan tó ń wí ọmọ tó mojú àwọn ọmọ ẹ mojú wọn mọ́ra èmi náà kẹ̀dẹ̀ mo mojú mo mọ́ra ó fẹ́ kí báyìí ó fẹ́ embrace ẹ̀ dáàdì wa ọgbà tó yá ó tún sọ fún ẹgbà tó fẹ́ máa fọwọ́ kan lára tó ń gbé pátá tó ń gbé parachute tó ń gbé oríṣiríṣi òṣì kan ó wò báyìí pé kí ló lọ́ọ́ ra nǹkan tó rà lọ́fà ìdè nìyẹn ó sọ pé ẹni tẹ́ pé tẹ́ bá ń fẹ́ wọn ẹni lẹ́tú yẹ máa máa ra nǹkan lọ fún wọn kí ló fẹ́ rà fún kí ló fẹ́ rà fáìndé táwọn èèyàn ò rà rí kí ló fẹ́ rà tí ò lè rà fún rẹ̀ wọ́n ń fi ẹrù bẹ́ẹ̀ wọ́n ń fìdí bẹ́ẹ̀ wọ́n ń fara bẹ́ẹ̀ wọ́n ń fowó bẹ́ẹ̀ wọ́n fi gbogbo ẹ̀bẹ́ ni ìwọ tó bá sọ pé ìgbà tó dẹ̀ lọ nàìjíríà ah ó dẹ̀ máa ń náwó gan ló bá sọ aago ìrísí aago rémọ̀ ni rémọ̀ ìyẹn àyìndé ló fẹ́ gbogbo nǹkan tó ń sọ yẹn ìwọ ògbórin tó kọ ní pé tẹ́já bá sọ lódò àmọye tó tó ẹni tó ti wà owó ògbà tó rí pé nǹkan tán pọ̀ sí sí má tiẹ̀ ṣí ẹ̀ sìn orí ń gbà tó ti láti ìgbà ayé alálùmọ́lẹ̀ tipẹ́tipẹ́ ìyẹn ni wọ́n ń ṣe o ò lè jáde kó o kàn tiẹ̀ nìkan jáde kó o ná two hundred thousand o ò lè ná o wàá bá níbodò ti rówó níbodò ti ṣe kiri kan ṣé wọn bá ṣiṣẹ́ gidi at least o bá fẹ́ràn nǹkan tó bá fẹ́ dami tó bá fẹ́ tẹ̀lẹ̀ tútù wá dami síwájú tó bá dẹ̀ fẹ́ mú ẹdìyẹ o fẹ́ mú ọ̀bọ wọ́gọ́ náà á ṣe kí ni wàá ṣe bí ọ̀bọ àná èmi gbọ́ ṣe wà yẹn Àyìndé Wàsíù mi ò lè purọ́ fún yín òun ló mọ̀ nǹkan tó rí nínú mi kì í ṣe pé bóyá ẹ èèyàn pupa nìkan ó mọ̀ ó mọ̀ pé ọmọ lọmọ yìí ọmọ ni Bọ́lá ẹni sọ mí nù sẹ́yàn nù ẹni rí mi réyé ó rẹ́yàn he gbàgbé. ìwọ wá ń sọ wípé ẹ Olivia go and meet your ex ẹ̀sì tèmi èmi fi sílẹ̀ ni ẹ̀sì tiẹ̀ sá lọ fún wọn ó de wọ̀ tí bá ní mo rò mọ́ àṣẹ ẹ̀sìn mi lẹ́ni á gbà mí tọwọ́ tẹsẹ̀ pọ̀ èwo ni because èmi ò kí ń deceive èèyàn ìwọ ti fi system bẹ́ẹ̀ sẹ́ lórí bíbà tí ò gbà lórí láyé ó ló di èèwọ̀ ó lòun kọ́ ẹ̀ tọmọtọmọ ṣé bóun ni mo sọ pé ọmọ yẹn ni ẹ̀sìn mi máa ma sọ pé ó fẹ́rẹ̀ hello láàárọ̀ yìí yẹ nǹkan fi mẹ́sẹ̀gì ó ti send message lóru ọ̀gànjọ́ tó ti send ìsọmọ ọmọ ló máa lóun bá sọ̀rọ̀ tó tún send picture ọmọ kò pick ẹ̀ kí lè mọ̀ pé lórí Facebook mi ó ń pick picture lóru but ẹ̀sì tiẹ̀ lòun kọ tìwọ tọmọtọmọ yẹn mi pé kò sí kankan náà yẹn mi pé you are useless you are a bad person you are, you are a terrorist nothing you cannot tó bá kú lẹ́ni kò sẹ́ni tó máa mísè gbogbo àwọn tó tẹ lọ́ọ̀fù tó tẹ lọ́ọ̀fù wọn wọ́n kàn máa sọ pé ó ti lọ bẹ́ẹ̀ ni tó máa sọ fún ẹ nìyẹn torí pé ibilé ọkọ tó kúrò wọn ò mísì ẹ ibi tí mo lọ yẹn ibi tí mo ti kúrò wọn mísì mi gbogbo ogun tí wọ́n tún wá bẹ̀ yín láti ṣe tí gbogbo wọn fẹ́ kú tó torí tèmi kí ló dé ọwọ́ mi ní kọjá ọwọ́ mi kọjá kí ló dé gangan eléyà máa bà mí jẹ́ kò dáa kò dáa ẹ̀dẹ̀ fẹ́fẹ́ mi kí ló dé wọn kò sẹ́ni tó ń struggle fún wọn bẹ́ẹ̀ yẹn àwọn tí mo dárúkọ wọ̀nyẹn people are struggling to have me Then, <laughs> but I don't want to have them I have uh, the this lady I've been taking Then, <laughs> <laughs> this lady I've been what taking wọn ò mú wọ bàbá ọmọ ẹ ló ń kọ ẹ tọmọtọmọ ó wá ṣe tán má fi orúkọ àǹjẹ tó o bá fẹ́ máa ṣe é pè fún ẹ tó bá tún ní kí má ṣe pè èmi èmi ẹni ẹni ọmọ nǹkan tí kankan máa máa bẹ̀ mí pé kí n má ṣe pé o tẹ́sàbọ̀dù má tó bá ti fẹ́ blọ́ọ̀gì mi blọ́ọ̀gì mi dáadáa má gborúkọ àyíndé sí èmi náà dẹ̀ ń kọ́ èmi ò mọ bọ́n ṣe ń gérí èèyàn kúrò kán máa gé kankan sí torí mi ò ṣe criminal bitọ mi ò ṣe terrorist so ti yé bọ̀tẹ̀ mi á máa kọ́ síbẹ̀ yẹn káwọn united nations FBI gbogbo ọlọ́pàá dublin àti àgbáyé kán lọ test ẹ wò they will sit they will know exactly you are evil àyíndé ò lè save rẹ mọ́ òun gbọ́dọ̀ mi kò lè ṣe mọ́ he cannot because n tó ń tẹ̀ láti ṣe fún ẹ tẹ́lẹ̀ ni pé ó fẹ́ save ẹ bàyí pé kí o má gba èpè ilẹ̀ yorùbá because o bú ọba o dẹ̀ wá ní ẹ òun àti ẹ kábíyèsí wọ́n fẹ́ pa ẹ ni ṣé kó tún wá ń forúkọ ẹ̀ ṣeré sí kàn sọ pé wọ́n fẹ́ pa ẹ tòótọ́ wọ́n bá ń gbé orúkọ tẹ̀mí kọ nípa alájẹ mi nípa alájì tí mo sọ pé náà kò rí bẹ́ẹ̀ tí mo ti sọ nípa bàbá mi tí mo dẹ̀ ti ṣàlàyé tí mo dẹ̀ tún ṣàlàyé tó ti ti yé gbogbo ayé ìwọ wá ń gbé yẹn ibo ló gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ ìwọ̀n sí tó wá ń fi àìdè ṣe fẹ́ máa ṣe pò ṣebí kò bá wọ̀ sùn ṣe bẹ́ẹ̀ mi òyìnbó náà dẹ̀ confam pé one night stand ni àwọn èèyàn dẹ̀ sọ pé ọjọ́ alẹ́ ọjọ́ kan náà ni bọ̀ kì í ṣe alẹ́ ọjọ́ tó kọ ọjọ́ kan alẹ́ ọjọ́ tó pọ̀ ni ó yá alẹ́ ọjọ́ kan níbo ló wà ó yá ṣe à kì í ṣe alẹ́ ọjọ́ kan o alẹ́ ọjọ́ tó pọ̀ tó dẹ̀ máa máa pọ̀ lọ́bẹ̀. ikú òdẹ nípa wá báyìí ikú òdẹ níyà báyìí. <laughs> ìfẹ́ bí èjì òwúrọ̀ látàgbàlá elédùnmarè ló ti ṣàn wá ìfẹ́ tó tòrò mínímíní tàgbàlá tí èmi ayé kan ò lè bàjẹ́ o olólùfẹ́ fẹ́ràn mi láì ṣẹ́ tán o ẹ́ àyìndé fẹ́ràn mi láì ṣẹ́ o ẹ́ àti lé lọ́wọ́ àti bímọ lé mọ́ àti ralẹ̀ mọ́lẹ̀ àti lọ́lọ́láyé àti lókìkí olólùfẹ́ fẹ́ràn mi láì ṣe tán. ìwọ ó wá jáde ẹ leave my husband alone ó rẹ kó fẹ́ bá ẹ ṣeré ó ò fún ni that's not way ó ò fún ni kó o kúnlẹ̀ sórí screen gan kó o bẹ̀bẹ̀ pé kó o dáríjì ẹ̀ ó ò fún ni it's not going to talk to you so far mama mi alimotu is alive bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èèwọ̀ ló jẹ́ kí n tó wá sórí Facebook mi lè mi ti lọ mo ti wọlé studio mo ti wọlé orin mi ò ṣí ń ṣe olórin for your information ni mo tún compose orin ni mo kọ́ ni mo ṣe késẹ̀tì jáde fún Àyìndé Wàsíù ni mi ò ṣe késẹ̀tì fún anybody rí mi ò kọrin fún anybody rí that's my first love that's real love that is the person I love and don't ever drag him he's not your mate kì í ṣe bàbá ẹ kì í ṣe ẹgbẹ́ ìyá alájà ẹ kì í ṣe ẹgbẹ́ anybody nínú ilé yín mo sọ pẹ̀lú ẹnu mi nínú ilé abọ́dẹ̀rìn àyíndé ò kì í ṣe ẹgbẹ́ anybody níbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. ìwọ ń fi pọ́ǹsì ṣeré ó sọ fi pọ́ǹsì bọ́ ṣé dáàdì ẹ̀ ní pọ́ǹsì tí wọ́n ní wọn mọ̀ ẹ́ rí wọ́n ní kì í ṣe pọ́ǹsì pé àwọn ò tán mọ́ ẹ̀ so tell me ta ni Kúmọ́lú lẹ́yìn ta lèèyàn gidi ń bẹ̀ ìwọ tó fi ọba wọlẹ̀ tí Àyìndé tó fẹ́ rescue ẹ pé kí Nàìjíríà má dèwọ̀ fún ẹ àwọn èèyàn wọ́n halẹ̀ mọ́ ẹ wọ́n ní kó má lè wọlé mọ́ ó wá dé ó wá ní pé kó wọlé pé ní Nàìjíríà yìí òun wá ní kó wọlé ẹnìkan má lórí òun dàrú bẹ́ẹ̀ ló sọ ó ti sọ nìyẹn ó wá clear ọ̀nà fún ẹ ó wá padà dé ó wá fi ibi san ó wá ń sọ̀sọ̀kùsọ̀. So, so, It's not next year. Come to marry me next year. It's not your business. And if you talk about come to marry me next year, I block you down. I'm not joking, and I'm not I'm not lying, and I'm not joking to you. I'm not joking with you. If you say rubbish again, I block you. For you to know that me, I'm not joking. Mi ò dẹ̀ pa ń ṣeré. Àkókò eré eré ni, àkókò ẹ̀rín ẹ̀rín ni, àkókò tí n bá fẹ́ sọ̀rọ̀ tí mo mean mo mean nǹkan tí mo sọ. n tó ṣe láìkẹ̀ ni pé o fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ni ó lè ní ó wí pé o lè have ẹ̀ bíi opportunity jọ tiẹ̀ wúra ẹ̀ náà èmi lọ́nu stress ti wọ́n ń pariwo ẹ̀ lólówó bùsọ̀bùsọ̀ wúra ẹ̀ wo mí ìkó wúra ẹ̀ o lè mi sanra yàtọ̀ sí sanra yẹn mo dán láwọ̀ àwọ̀ mi ò dẹ̀ ní ṣá mo fine mm, mo màdúrà mo ṣe dáadáa ìwọ tó lo lówó owó yẹn ò yọ lára ẹ̀ jọ torí ọlọ́run ṣó tiẹ̀ máa wá gbé sílẹ̀ àmín á wá gbé èmi sílẹ̀ á wá sọ pé ìwọ báwo ṣówó ló ń wá ni tí ò tí ì rí ni ṣé ilé ló kọ́ fẹ́ kọ́ ni tí ò tí ì kọ́ kí lo ní tó fẹ́ fi hàn tá ìzẹ̀ kí ni yàtọ̀ sí kí lo ní gangan ewé tó ń ṣe ìwọ kọ́ ló ń ṣe òun morúkọ tẹ́wé ń jẹ́ bó wọn bàbà sọ pé ewé ló fẹ́ ṣe ní spiritual fún o fẹ́ ẹ̀pẹ̀ spiritually àdúrà o mọ́ gbà kó máa fẹjú tó báyìí tó bá tan red candle black candle o mọ kọ̀ọ̀kan ṣe kí ló fẹ́ ṣe láti fi eh, eh, tó fẹ́ fi contribute tó ayé ẹ̀ ṣé owó ẹ̀ ṣé ike tó kójọ yẹn ọlọ́wọ́ mà ní jẹ́ ṣé ike tó kójọ wòṣíwòṣì ló máa máa kí ló fẹ́ ṣe gan kí ni nǹkan tó fẹ́ fi kò yé mi sójú ẹ̀ ló fàìn dáadáa tó máa lè wọ kámẹ́rà tó fàìn gan náà máa sọ pé ó torí ẹwà fẹ́ àbí ìwà ló ní kọ́ má bàa sọ pé ìwà ló ṣe fẹ́ fẹ́ ló ṣe bá sọ pé kinní kan kí ló ṣẹlẹ̀ gangan ni torí pé o ṣeré you mean what you are saying ìyẹn ló ṣe máa lọ gbé picture mi wá wá gbé picture nígbà tó ṣì wà láyé nísìnyí nígbà tó ti kú nísìnyí ó ti kú náà nísìnyí ó ti kú nísìnyí ó ti kú nígbà tó ṣì wà láyé yẹn ó lọ gbé picture gbà yẹn tán bá ẹ tint tán bá yọ control kúrò tán bá yọ gbogbo tán fit gbogbo ẹ tán yọ gbogbo àwọn ibi tí àbùkù ẹ wà tán wá gbé ojú ẹlòmíì sí fún ẹ tó jẹ́ pé o mọ̀ pé ìwọ kọ́ ló wà ń bẹ̀ wọ́n kàn yà kó jọ ẹ́ o wá ṣe yẹn ló wá ń gbé sẹ́gbẹ̀ẹ́ pé ẹ eh, because it's big ṣé wọ́n ní big mi yẹn ntí o ò mọ̀ ní gbogbo àwọn tó bá big o ò mọ̀ ní àwọn èèyàn tó bá kàn ṣó rẹ̀ mi ò big mo lọ́yàn mo nídìí that's not big kì í ṣe obesity ni mo ní mo ní fèsì tó chíkì ẹnu mi ṣe tìpolò ṣéyàn ṣé ètè tó ṣe tìpolò ṣé ó máa ń jẹ́ kéèyàn ní ṣé ó máa ń jẹ́ kéèyàn sì kìíní ṣé ọyàn tó bá tóbi máa jẹ́ kí òun síkì ṣé ìdí téèyàn bá ní máa jẹ́ kó síkì ni gbà tí mi ò ṣe é nú jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ ìwọ gan tó ò túnra gbogbo ipò ẹ tó bá wọṣọ báyìí ló máa rí kù nínú ẹ ṣe bẹ́ẹ̀ mi mo dìde dúró lẹ́ẹ̀kan tó rí gbogbo ipò ẹ tí ìwọ tó ò sunra tó bá jáde báyìí gbogbo ipò ẹ ti fla ló ṣe rínkù rínkù ń bẹ̀ kí ni ojú òní fèsì òní ìwà òní owó òní gbogbo nǹkan òní kí wá ní kí ló tó jẹ́ pé èèyàn pàtàkì ló fẹ́ máa fi wọ́lẹ̀ láwùjọ ìwọ tó bú Bọ́lá Tinubu èmi sì mo jáde mo ní ọkọ mi ṣẹ̀mí tọkọ mi dẹ̀ ló jẹ́ kí n bú Bọ́lá Tinubu because mo dẹ̀ ti sọ gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ ìwọ tó bú wọn láì nídìí ṣèbọ́ ọkọ tèmi ṣẹ̀mí ni ọkọ tèmi ṣẹ̀mí ni ẹ tí mo fẹ́ one night stand tí mo ṣe fún ó ṣẹ̀mí ni but ìwọ kò ṣe ẹ́ kò rò ẹ́ ó kì í ṣe one night stand ó tún rí ẹ nígbà tó ti fẹnu kọ tó ti fẹnu kọ tó fẹsẹ̀ kọ pẹ̀lú ẹ tó fẹ́ ó kọ́kọ́ fẹsẹ̀ kọ ó wá fẹnu kọ ó wá forí gbá ó wá ní pé kò yọ ẹ kó nú àwọn tó kó sí ló bá mà tán ló wá ṣèǹjì ẹ̀mọ́ lọ́wọ́ simply o dẹ̀ dé tó bá dẹ̀ tiẹ̀ fẹ́ gbà nǹkan gbà tó lọ nàìjíríà tó ń sọ pé wọ́n fẹ́ ṣe pé wọ́n máa àwọn kò mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé bóyá gbogbo ẹ̀ máa rí bákan wọ́n dẹ̀ pè é wá ibi tó òsó ló fẹ́ gbà adé buhari ló ń pariwo ẹ dìbò fún buhari o ẹ dìbò fún buhari ìwọ ò dìbò fún buhari o ò sọ̀rọ̀ buhari dáadáa o wá ṣe tán o wá lọ fẹ́ wá lọ jèrè buhari o wá ní kẹ́hìndé wá gbé e lọ buhari mọ àwọn tó ṣiṣẹ́ fún un bọ́lá tinubu tó o ti bú dáadáa ìwọ ò pé tó o bá ti tí mi ò bá jáde wá kí n bẹ́ẹ̀ kóun náà dẹ̀ ti máa ṣàlàyé kó ti bẹ̀bẹ̀ fúnra rẹ̀ kó ti bá mi bẹ bàbá ẹ̀ that's bọ́lá tinubu mi ìkàlẹ̀ tòótọ́ ni tí bọ́lá tinubu bá ti bínú ẹni tó lè bínú bẹ́ẹ̀ ni and èmi náà dẹ̀ get attention and I get gbogbo nǹkan tí mo need Li gbogbo attention tí mo get lọ́dọ̀ dẹ̀ ti fún mi mo get ti mo titi ẹ̀ náà àti ti bàbá mi gbogbo ẹ̀ but ìwọ wọn ṣẹ́ o wọn rẹ́ o just because of Ilara, o kàn believe lójú tiẹ̀ wọ́n kówó jẹ o wọn fún ẹ wọ́n kówó jẹ o wọn fún ẹ irọ́ dẹ̀ ló pa lórí gbogbo àwọn ọmọ ìwọ ló ń train gbogbo àwọn ọmọ fraudster àwọn ọmọ terrorist mo sọ fọ̀ rí i pé kó lọ wọ́ndà ẹ̀ àlọ́ sọ pé kí ẹni tí wọ́n gbé ọmọ ẹ̀ nìbàdàn o ní pé kó pè ẹ́ àwọn náà dẹ̀ ń bẹ̀bẹ̀ ń sí pé ẹ ṣàjọyé tẹ bá fẹ́ gbà ẹ sábọ́ọ̀dù wọ́n ní kó sọ fáwọn bọ́ìsì ẹ̀kan gbọ́mọ sílẹ̀ gbọ́mọgbọ́mọ olòṣì olórí burúkú tẹ́rọ́rìsì tó jókòó sí Dublin tó ní gbogbo Nàìjíríà gbogbo àgbáyé lòun kọ̀ǹtró pòun máfíà orí ẹ̀ orí ẹ̀ ló máa fi dì í bọ̀ mo sọ fún ẹ gbé Àyìndé Wàsíù sílẹ̀ má fi ṣeré mọ́ má ṣe kọ́mẹ́dì tó bá fẹ́ ṣe kọ́mẹ́dì ẹ lùfọ̀ ànádọ́ lórí burúkú bíi tiẹ̀ àwọn olòṣì tó máa ó lè fi Gani Adams Gani Adams ó lè nídìí ìyàwó sí ìyàwó kan ni wọ́n ní sọmọ pé àwọn ló máa ń fún ẹ ní story ó lè mú sọmọ eh, pé ọmọ ìlú mi dẹ̀ nìyẹn mú ìyẹn náà ní òkìkí ṣó mú Gani Adams àwọn náà léwé ṣó ń gbọ́rọ̀ mi wọ́n léwé ẹ máa ẹ máa hun ìyàwó kan ló ní àìdé àti pé àpò ìwọ náà dẹ̀ gbọ́ mo tiẹ̀ wá ń bẹ̀ lọ́wọ́ ẹ àpò gan-an ó dẹ̀ rí bẹ́ẹ̀ mi ṣe máa sọ èyí tí ò bá ṣe dáadáa fún máa sọ pé ṣe báyìí báyìí fún. lọ mú màá Mr. Gani Adams ẹ má bínú o ṣe mọ̀ pé ìyàwó kan lẹ bí mi ìyàwó kan lẹ ní ó dà pé Bísọ́lá bí nǹkan kan lórúkọ ìyàwó mi ìmọ̀ orúkọ ìyàwó yìí bọ̀dẹ́ lè bá torí ẹ̀ tí yìí náà máa ń baṣọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lè bá wa mánéjì ẹ̀sà bọ́ọ̀dù tó ló wá olókìkí ẹ lè bá wa mánéjì ẹ̀sà bọ́ọ̀dù torí ẹ̀yin náà wà nínú àwọn tó ta àwọn ọba wa fún wọn ẹ bá wa mánéjì ẹ̀ so ẹ máa good á lè máa blog fún yín èmi sì yàtọ̀ sáwọn ọmọ tó bá tí àyìnbá ní ẹ àtàwọn délé ó ní àwọn àwọn bloggers àwọn original blogger yẹn àyìndé wá sí ó ní bí àwọn délé mọ̀ àwọn olùṣeyẹ kẹ́hìndé hmm, àwọn délé mọ̀ mọ́dù oríṣiríṣi àwọn bloggers tó wà àmọ́ àwọn míì ló wà lórí facebook wọ́n ní àwọn oríṣiríṣi àwọn bloggers àtàwọn journalists ló wà lọ́wọ́ bọ́sẹ̀ mọ̀ pé ẹ̀yin máa ń gbé story fún ẹ sábọ́ọ̀dù ẹ jọ ẹ bá wa má rí á lè máa bá yín blog á lè help situation yẹn jọ sá ní ìyájú sí yín o <laughs> ẹni gan pa <laughs> mi ẹ má bínú tó bá bí yín nú <laughs> ẹ bá a manage ẹ ṣe gbọ́ ohun olókìkí ẹ ti gbéṣẹ́ fún dáadáadáadáadáa kó bá wa blọ́ọ̀gì kó bá yín blọ́ọ̀gì àwọn ọba nílẹ̀ yorùbá tó dẹ̀ gbé yín síta tó ti gbogbo ayé mọ̀ ẹ jọ téèyàn mẹ́pẹ́ téèyàn ò bá láìkè èèyàn kò ní máa bá sọ̀rọ̀ ẹ yo mo mọ̀ pé ẹ ní ẹ personal interest ẹ love ẹ ẹ jọ ẹ bá wa marry ẹ ṣe ti gbọ́ combination yín ó máa wà òkè <laughs> combination yín ó máa wà òkè gan ẹ̀yin lóògùn ṣe mọ̀ pé olóògùn náà máa fi ń jẹ ààrẹ ọ̀nà kákàǹfò òun náà ń ta orí Facebook olóògùn orí Facebook ni mamaláwo orí Facebook ẹ máa máa ti ẹ jọ sá ẹ mọ̀ pé ọkùn mi lẹ bírọ́dà mi lẹ jẹ́ ẹ tún represent lẹ Yorùbá bọ̀ tí ẹ jọ ṣẹ mọ̀ ẹ dẹ̀ máa ní agbára tẹ máa lè fi bring ẹ̀ dá torí ẹ̀yin náà mo mọ̀ pé ẹ máa gbowó ṣe gbọ́ sà ẹ má bínú ẹ má bínú tó bá dàbí ẹbí ṣe mọ̀ pé àkókò kan láti jọjọ wá ẹ jọ̀ọ́ sà ó máa gùdù fún yín olókìkí ló ń wá kiri ẹ jọ̀ọ́ ẹ bá wa manage ẹ sá bọ́ọ̀dù ṣe mọ̀ pé ìyàwó kan lẹ ní ìyàwó yín kẹ̀dẹ̀ rèé ó dà pé kọ́lọ́n bá mi túbọ̀ ṣì wọ́n nínú ọmọ kan lẹ́sì bíbí nǹkan kan ẹ jọ̀ọ́ sà ẹ sá bọ́ọ̀dù ó lóun léwé tó <laughs> Hmm. ṣé o ti jẹ o ti jẹ lunch ni o ti need láti jẹun náà okay you eat already okay. ṣé o ti yé yín sá combination. <laughs> kọ́lọ́run yìí ó ní ewé tó fi máa dá <laughs> menstruation padà <laughs> at least tó bá bí <laughs> àwọn èèyàn ní sọ́fọ̀. ẹ jọ kó lè gbọ́ ọkọ̀ tèmi sílẹ̀ jẹ́ mọ̀ pé pàtó mo pè yín náà ní sọ̀rọ̀ ọkọ mi mo fẹ́ sọ ẹ mọ̀ pé sọ bẹ́ẹ̀ gbà yẹn <laughs> kó lè gbọ́ ọkọ tèmi sílẹ̀ yẹ pé tẹ́ ẹ̀ bá láìkì ẹ̀ ẹ̀ ní máa ṣe pé látìgbà tí ó ti dà pé ó dà pé <laughs> ó bu yín ẹ tó bá bu yín ọ̀rọ̀ ọkọ àtìyàwó náà pé <laughs> kò tẹ́ tó lè dá sí ẹ rí pé mi ò ṣe bẹ́ẹ̀ dá sí pé ó bu kíní kò dẹ̀ sẹ́ni tó dá sí púpọ̀ pé ó bu yín ọ̀rọ̀ ọkọ pẹ̀láyà ayé ẹ má má dá sí kó tó tó oṣù mẹ́fà eléyìí ti oṣù mẹ́fà ẹ jọ <laughs> ẹ bá wa mú ẹ bá mú ẹsàbọọdù wọlé torí <laughs> mo mọ̀ pé ẹ bá lọ wọlé tì láti àkókò tẹ lọ wá àwọn oògùn <laughs> ààrẹ ààrẹ ọ̀nà kakanfò ẹ bá ẹ jọ ìyàwó kan lẹ ààrẹ ọ̀nà kakanfò kì í níyàwó kan ààrẹ ọ̀nà kakanfò kábíyèsí o ààrẹ ọ̀nà kákàǹfò ààrẹ ẹ̀yìn nìkan mo kọ́kọ́ rí ààrẹ tó níyàwó kan <laughs> ààrẹ ẹ̀kí ògbà ìgúdọ̀ níyàwó kan combination yìí máa bàdé a máa blog fún yín ẹ nídìí láti máa sanwó blọ́ọ̀gì <laughs> yóò ti yẹ yín bẹ́yẹ <laughs> ẹ dẹ̀ lè fi joyè ó ń wá oyè ní by all means yẹ ti understand yèyé ẹ bùsọ́lá kọ́ lórí mi ìforúkọ ìyàwó yìí tó jẹ kọ̀ọ̀kan ẹ lè fi jẹ òun jẹ òsì ẹ táwọn yẹn bá jẹ ọ̀tún kiri kan ẹ òun á jẹ òsì kiri kan ṣó ti yẹ yín sá ẹ jọ ẹ torí ọlọ́run àwọn kan ní ọ̀rọ̀kọ́rọ̀ ọ̀rọ̀kọ́rọ̀ bá wo ọ̀rọ̀kọ́rọ̀ ẹ kò fi ọ̀rọ̀ yìí ṣeré ni kò is not a is not a joking thing ẹ <laughs> ti understand ó ti blog mi sí leave my husband alone go back to your clinic kò rò bó yóò fọ́ ni kò mọ̀ pé kò fọ́ ni it's not funny a ah, bá ẹ ṣeré mọ́ nìyẹn wọ́n ní máa gbé kẹ̀kẹ́ lọ a ò bá ẹ ṣeré mọ́ àyíjá òṣà ni kò bá ń blog èèyàn fúnra rẹ sọ oní oníkó kò má ṣiṣẹ́ mi oní but wàá ṣiṣẹ́ mi ṣé o tó bọ́lá yẹn kíní kan ẹ gan kò lè bá sùn ó dẹ̀ mọ̀ ó mọ̀ nǹkan tó ṣe ṣe bóun rè é tí kíní kan lè bá sùn so ìwọ kẹ̀dẹ̀ rèé alá àti pé àti pé honestly àti pé ibi bẹ̀ yẹn ààyè space wà lọ́dọ̀ ààrẹ ààrẹ ọ̀nà kakanfò ààrẹ ààrẹ kan ṣoṣo ẹ ti kò ẹ ẹ ààrẹ ẹ ààrẹ ààrẹ o ààrẹ ẹ̀mẹ́lò mo pè yín hmm, ire mo pè yín sí o ẹ̀mú ẹ̀mú ẹ lè ẹ rí ọ̀fẹ́ ni pé kéèyàn bá yín búlì kàn bá yín go after people anybody tẹ bá fẹ́ bú ẹ ti understand ẹ ti ní ẹ ní fowó blọ́ọ̀gì ojoojúmọ́ lẹ́ẹ̀ máa bára yín ní orí youtube lẹ́ẹ̀ máa bára yín anywhere ṣé ti yẹ yín ẹ̀yẹn ẹ̀ nídìí ẹ̀ ní problem ẹ jọ ẹ fọwọ́ mú àfúnyín ní ẹ máa ẹ̀ ní láti kàn ẹ fún wa níyàwó wa ná èmi torí ẹ mo wà àkókò ni mí a lè bá yín dànà ṣé ti yẹ yín àádẹ́ ẹ̀kọ́ báyìí lọ́jọ́ náà pé <laughs> a máa ní ẹ fún wa níyàwó wa ànábì làbí fẹ̀yìn o ògùn bẹ nílé wa ní àkókò ni o wọ́n lóògùn dáadáa lákòókò arẹwé jáǹbẹ̀ <laughs> but wàá mọ̀ pé àwọn ti àkókò wọ́n ya wèrè jù ẹ́ lọ <laughs> wàá mọ̀ pé wọ́n ní ewé ọ̀ríjìnà a máa gọrin pé èmi màá bá wọn lọ tó bá ti yẹ pé ẹ mọ̀ pé ọmọ àkókò ni ìkàrí àkókárí gidi náà ni <laughs> ní Gani Adams wa a máa kọrin kò sí problem a bá yín débẹ̀ ní ọjọ́ yẹn gan ẹ mọ̀ pé at least Àyìndé lè wá kọrin tó bá ti jẹ́ pé tí bàbá wa Gani Adams bá ti bá yẹn ọ̀dà mi bá ti bá mi tó bá ti fẹ́ a lè ọ̀fẹ́ a kọrin fún ọ̀tẹ̀ ẹjọ́ ẹgbẹ́ Àyìndé sílẹ̀ hmm. akọrin jẹ́ yẹn pé ẹ fún wa níyàwó ayé. Eh, kí ló ń sìn náà spiritual ewé la fi bẹ̀yìn o ewé mẹ́ lákòókò àná ewé oríṣiríṣi ewé oríṣiríṣi ló wà ń bẹ̀ <laughs> ṣé ti yé a rí ewé já kò nídìí kó ṣe máa lọ po ewé gbígbẹ ewé tútù tó ṣe jí ṣọ̀lọ̀ṣọ̀lọ̀ náà máa fi ń ṣiṣẹ́ ewé gbígbẹ yìí <laughs> ẹnìkan ké wọ́n ké bẹ́ẹ̀ ni <laughs> àwọn èèyàn ti jó sí àwọn èèyàn jó sí bẹ́ẹ̀ ni àwọn ọkọ̀ yìí a máa lọ bá yín dànà yóò ti yé yín bẹ́ẹ̀ yẹn a máa búlọ̀kì fún yín sà <laughs> ẹ búrọ́dà mi <laughs> àkókò nǹkan nǹkan wọ àkókò bẹ́ẹ̀ ni <laughs> lọ́wọ́ kọ́kọ́ gbèdé kàrẹ́ báyìí tó bá ṣe bí wèrè gúdúgbẹ̀ náà máa fi pọnmi kúnú ẹ̀ àkókò ti rí pé àwọn ọmọ ìkàrẹ́ kan kúkú wà lábẹ́ ṣáàtì yẹn àkókò mọ̀ àmọ́ <laughs> ah, àwọn bóyá <laughs> torí ìgbà alágiri náà wọ́n sọ èdè kàrẹ́ bóyá àwọn náà <laughs> bóyá brọ́dà mi gàlí àdá bóyá àwọn ló kà wà àbúrò wọn sábẹ́ kínní kọ́ máa jẹ́ pé fún níjọ́ yẹn tó sọ kàrẹ́ lábẹ́ ẹ̀sábọ́ọ̀dù àgbà wọlé ṣùgbọ́n ọkọ tèmi àti pé that guy bọ̀bọ̀ the bọ̀bọ̀ have been taken yes the home is full already we are okay eh, we are okay. Mm, yeah Eh, bọ́dọ̀ brọ́dà mi Gani Adams wọ́n sì ní ìdí obìnrin sí kò sí bá a ṣe kò sí eh, ẹni tó ń fẹ́ ìyàwó kan ní ọjọ́ tí mo ti rí ní ipò tí wọ́n wà yẹn so ẹsà bọ́ọ̀dù combination yẹn máa good gan ó máa good mm, ó máa good torí pé <laughs> ewé àti ewé scotto <laughs> scotto spiritual ni <laughs> ṣe mọ̀ pé kì í ṣe muslim kì í dẹ̀ ṣe christian is a spiritualist mẹ́ta lọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni o lè yẹ o ṣe lọ lè yẹ o gbé síbẹ̀ yẹ so ẹ sábọ́ọ̀dù I'm a blogger I'm a blogger <laughs> mo ní kó o blọ́ọ̀gì Sule Alao Malaika MC Zaria efele ó tiẹ̀ lè fẹ́fẹ́ lélẹ̀ ìṣògbọ́n tòró wà lógún stable ti ti èkó wọ̀nyẹn blọ́ọ̀gì ẹ̀ má fi eh, kíní ṣeré ọ̀rọ̀ tí mo sọ yẹn wá tiẹ̀ lọ confam ṣe bí bloggers ni ẹ́ blogger mo ní mo fún ẹ níṣẹ́ sìn iṣẹ́ tó máa ṣe gangan má fi àǹdé ṣeré mọ́ ní ò bá ẹ ṣeré o tó tọ́. Hmm. <laughs> ẹ̀yin arígidi ẹ mà pẹ̀lẹ́ o <laughs> tẹ̀kùn mẹ́tẹ̀kùn orúkọ èdè ìlú wọn nìyẹn àbí wọ́n lè pè má àbí àwọn arígidi arigidi ló fẹ́ sábọ̀dọ̀ adilas arigidi arigidi ni lẹ́kì tún ṣe kàrẹ́ gangan arigidi lẹ́gbẹ̀ẹ́ kàrẹ́ ibẹ̀ ni Gani Adams brọ́dà mi ti wá ibẹ̀ ni ìlú TV Joshua ṣó ti rẹ̀ ẹ́ àwọn spiritual spiritual <laughs> àwọn spiritual spiritual bẹ́ẹ̀ ni <laughs> ah, eh, bẹ́ẹ̀ ni ògùn dẹ̀ wà ògùn wà ní àwọn arigidi àwọn àkókò àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn eh, <laughs> ògùn wà bẹ́ẹ̀ ni àwọn ló máa ń fẹ̀yìn sunlé bí kéèyàn máa ro ògo ehm, ìṣó tán fi ní wọ́n lèlè òkú <laughs> ẹ̀yọ kíní ló máa nídìí ẹ torí wọ́n nídìí ògùn <laughs> àwọn bàbá mi Gani Adams wọ́n máa nídìí ẹ ṣùgbọ́n ẹ sábọ̀dù ṣe ti gbọ́ pẹ̀lẹ́ mm. so in tó dẹ̀ play bẹ́ẹ̀ in tó ṣẹlẹ̀ ni story tí n bá sọ yìí tó bá yàtọ̀ kẹ lọ sọ kẹ lọ ẹ lọ gbé yẹ̀wò so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀sà wèrè ẹ̀sà olórí burúkú mm. ẹ̀sà wíṣ ẹ̀sà the terrorist ẹ̀sà the scammer ẹ̀sà kókè pusher mm. tún ge kó lọ blọ́ọ̀gẹ̀ wàá má fẹ́ ẹ̀ kú èmi lórí kó fẹ́ dìde sí wàá fẹ́ ẹ̀ kú ńgbọ́ tó ìsọníjọ́sí ọdọ́yàwó ọba tó ṣàn wa kò jẹ́ mọ́ máyégún máyégún ò tọ́ sí ṣe bọ́kọ tiẹ̀ náà aláàfin ọ̀fọ̀ ọ̀yọ́ kábíyèsí ọba àmì ikú bàbá yèyé òrìṣà fúnra rẹ̀ mm. ọkọ olórí púpọ̀ ọkọ olórí tó fáìn bẹ́ẹ̀ ni ọkọ àwọn ìyá wa bẹ́ẹ̀ ni aláàfin ọ̀fọ̀yọ́ fúnra wọn bàbá tó gbá sí bàbá ọba bẹ́ẹ̀ ni ó ṣàfihàn náà òun náà ṣàlò fi ààrẹ ọ̀nà kakanfò jẹ́ ààrẹ ọ̀nà kakanfò yorùbá ṣó mọ̀ pé nísìnyí tù ti gé fọ̀ kábíyèsí aláàfin ló fi gbogbo wọn jẹ́ kínní bàbá ẹ̀ ọ̀nkú ọ̀nkú ààrẹ ọ̀nà kakanfò ẹ̀ mọ́ sí fún. Esabod ní iṣẹ́ bó dẹ̀ jẹ́ yín náà lẹ̀ ń fún níṣẹ́ pé kó máa sọ pé Àyìndé òye fún Máyégún gbogbo Yorùbá èmi náà mọ̀ yín o bọ̀tì èèyàn kì í tara ilé ẹ̀ lọ́pọ̀ mo mọ̀ yín dáadáa ìgbà tó ń lé yín Nàìjíríà gbà yẹn tó ń sọ pé ẹ sá lọ bìkan tẹ́ lọ lórí òyìnbó ẹ̀pẹ́ lẹ sá wá ilé babaláwo lẹ for long for long time tó mo ti sọ́rí pé ọ̀dọ̀ ìyàwó yín ni mo ti ń ṣerun tó mo máa ń gẹrun tí máa fẹ́ ṣe ìkànnà mo ti sọ́rí Ẹ̀pẹ́ ní ọ̀nà eh, Poka. Bá kọjá Poka báyìí, hmm, ilé babaláwo kan báyìí lẹ́wà. Ìyàwó yín dẹ̀ wà ní ṣọ́ọ̀bù sí, ó wà ní hairdressing salon, ọ̀dọ̀ ẹ̀ máa ti ń ṣe Tí bá dé láti, tí bá travel dé nígbà yẹn, hmm, ọ̀dọ̀ ẹ̀ mo máa ti ń ṣe irun. dẹ̀ ti pè yín náà ní ẹnu mẹ́ta yìí. So ẹ bá wa, ṣé ẹ mọ̀ pé ẹ̀yin àti Esabod ẹ kọ, ẹ, ẹ, ẹjọ́ lẹ̀ pọ̀ so ẹ kúkú fẹ́ téèyàn bá ti fẹ́ràn yàn it's good to marry your friend it's your friend she is your friend it's good to marry your friend ẹ dẹ̀ wà nípò yẹn ìyàwó yín kò ní bínú torí pé ẹ fẹ́ yàwó méjì ìyàwó yín náà kẹ̀lẹ̀ rẹ ọlọ́mọ púpọ̀ náà ni ṣé ti yẹ yín mẹ́rin ẹ sábọ̀dù máa ṣe gbogbo píríọ̀dù ẹ̀ ló máa padà wá ó máa bí ìbejì fún yín ẹ máa kàn di ẹ máa wà nínú rẹ́kọ̀dù ṣé ti yẹ yín mẹ́rin á dẹ̀ máa blọ́ọ̀gì fún yín ẹ̀ nídìí gbogbo kó jẹ́ ṣeré tó bó ṣe rí nìyẹn ẹ sábọ̀dù lọ ṣiṣẹ́ àwọn tí mo fún ẹ kó stop láti máa sọ̀rọ̀ Àyìndé Wàsíù stop láti máa sọ̀rọ̀ bàbá mi Jagaban ṣùgbọ́n ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ so tó bá fẹ́ kórè ẹ burú tó bá tún gbé ọ̀rọ̀ Àyìndé tó bá tún sọ̀rọ̀ Àyìndé tó bá tún pe Àyìndé lọ́kọ ẹ gbogbo ó máa ṣòfò gbogbo ọmọ ẹ lójú ẹ torí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ sáyẹn níṣẹ́ ló fẹ́ kó kú lójú ìyá ẹ̀ bó ṣe di ogun mọ́ lẹ́nujọ́ mẹ́ta ṣe ló fẹ́ kú kí tiẹ̀ bàjẹ́ tiẹ̀ ló máa bàjẹ́ sábọ́ọ̀dù ẹ sábọ́ọ̀dù tiẹ̀ ò ní da ẹ sábọ́ọ̀dù ayé ò ní kò ní bẹ́ṣọ́ fún ẹ Mm, tó bá ti fẹ́ ní àkókò tí bọ̀dá mi bá ti fẹ́ a máa lọ forí fún ẹ ṣó ti yé brọ́dà mi Gani Adams Ìbáṣọ̀run tó bá ti fẹ́ wọn lọ forí fún ẹ ńgbà yẹn àwọn ló lè fẹ́ ẹ. Mm. so continue to blog me because of Wasiu Ayinde kò sí problem blog me very well okay blog me ò ń gbọ́rọ̀ mi blog mi very well but gbé ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ olóbáyàwó ọba sùn ò ń gbé káàkiri ẹ kó wá ṣòwò kínní kan kó wá ṣòwò gbá ló bẹ̀rẹ̀ sí ń bu ló ló máa bring it down ló tutù wá ń pè é go and marry kínní kan o rò pé fún ni pé ó máa jẹ gbogbo òṣì ló ń ṣe yẹn èsì ọ̀rẹ́ kọ́mẹ́dì ẹ̀ ò dùn tá a bá ń sọ̀rọ̀ àwọn kọ̀mẹ́díà gbogbo tó máa jáde tó máa gbé kínní kan sẹ́nu tó máa lọ gbé dìgì ẹnìkan sẹ́nu all those things kò fún ni tá a bá ń sọ̀rọ̀ àwọn comedian wọ́n wà ní nàìjíríà comedian wà ìwọ wọ́n kà wọ́n ò sínú wọn you are not funny ọ̀rọ̀ ẹ kan ọ̀rọ̀ ẹ dúdú ọ̀rọ̀ ẹ onítùmọ̀ ọ̀rọ̀ ẹ ṣátá ọ̀rọ̀ ẹ pieces ọ̀rọ̀ ẹ òwúlò ọ̀rọ̀ ẹ ò ara tiẹ̀ gangan ò yá ara ẹ ò le so bó ṣe rí nìyẹn hmm. ṣé o mọ̀ pé o ló máa ń jẹ́ human right ni ẹ́. Eh? oyè tí Báṣọ̀run náà mí Ààrẹ Ọ̀nà Kakanfò náà dẹ̀ jẹ́ oyè ká máa lọ sójú ogun always ni ẹ̀yọ́ ṣó mọ̀ pé o ní human right ní ẹ́ àti ogun dẹ̀ ni wọ́n náà rẹ̀ so ẹ máa lè combination yìí máa good sẹ́ ṣó ti yé èmi ń sìn hmm. èmi máa ń jó máa ń jó mo dẹ̀ ṣe iṣẹ́ mi dẹ̀ ṣe mo mọ̀ pa fashion náà ṣó ti yé bẹ́ẹ̀ aṣọ dẹ̀ máa ń fìtì mo dẹ̀ mọ̀ mo dẹ̀ ti jáde lọ sí pati dáadáa olórin pàdé oníjó oníjó pàdé olórin ẹ̀ẹ́ ṣó mọ̀ pé olóògùn àti olóògùn pàdé ara wọn it's called tokini spiritualist ṣé o ti yẹ yín mẹ́yìn wọ́n ti jẹ́ báṣọ ọ̀run ààrẹ ọ̀nà kọ́kànfò they need you herdsmen afẹ́kẹ́ tó wà lábẹ́ ẹ́sàbọ̀dù afẹ́kọ́ kúrò nàìjíríà so ẹ́sàbọ̀dù ó ní kí àwọn bàbá ọlọ́mọ kún pè ẹ́ consent nọ́mbà wọn sí ẹ sọ fáwọn boys ẹ kàn gbé ọmọ wọn fún wọn tó gbogbo wọn ló tò sábẹ́ you are evil ẹ́sàbọ̀dù terrorist chop and dey name okay àbá ìṣeré ni for real ó fún ni kó kó sì dànù sígbó kó lọ kú dànù ẹ̀yin àwọn ní bàbá ọlọ́mọ yẹn mo dẹ̀ wá rí nǹkan kan wọ́n máa ń sọ pé kó má ṣe pè fún àwọn tó gbọ́mọ wọ́n ní kó má ṣe pè fún wọn ẹ jẹ́ kí ní ẹ̀jẹ̀ wọn máa ní kẹ́ ẹ aṣábẹ̀yìn ni o irú àdúrà ṣé wọn tó fẹ́ máa gbàdúrà fẹ́ni tó gbọ́mọ tó ṣe kà ní. tẹ́ bá ṣépè fún wọn gangan ni tẹ́ bá ti ń fèpè bá tiwọn jẹ́ ni wọ́n máa stop orí burúkú tẹ́ bá tún bẹ̀ wọ́n ẹ wọn náà ń bẹ̀ wọ́n o níjọ́ yẹn náà báwọn yẹn sọ ń gbé ẹ gbogbo ọ̀rọ̀ tèmi sọ ń pa tó tóbi rẹ̀ ẹ mò ń ṣe pé mi ò mo ní gbogbo ẹni tó gbé ọmọ yẹn tó fi barúkọ tó fẹ́ fi barúkọ tó sọ tó bẹ̀rẹ̀ jẹ́ mo ló fò ló máa ṣe mo sọ kí nìyẹn ṣe kí nìyẹn ṣe àwọn yẹn má ṣe é pè fún wọn ẹ ṣáà máa bẹ̀ wọ́n ní ibẹ̀ kí ni kò sínú líìsì tèmi o kẹ́ máa bà wọ́n tó ṣe burúkú o èpè ní o torí ẹ̀ nítorí pé ìpele mi máa wọ̀n fún wọn if not má ti dá sí ọ̀rọ̀ yẹn pé kí máa bá wọn ṣépè sí pé gbogbo ẹni tó gbọ́ ọmọ yẹn tẹ́ẹ̀ bá gbé sí ẹ̀fọ́ lẹ́ máa ṣe kí corona virus kó pa yín kó ṣe kíríkọ má ti máa bá wọn ṣe sí but gbogbo wọn tẹ̀lé pé gbogbo wọn bẹ̀bẹ̀ pé owó tán bá tẹ̀ ní kán gbà àwọn máa san all those things àwọn òṣè four one nine kó má lè bá sọ pé torí ẹ̀ ni wọ́n ṣe wá kó àwọn ọmọ wọn but just imagine ẹ dẹ̀ wá wò ó ní state ẹ̀yin ará Ìbàdàn ẹ̀yin ará ẹ mọ̀ mọ̀ bínú o tẹ bá dẹ̀ bínú ẹni tó bá bínú torí sì wọ́n ní káwọn ti Ògùn Ọ̀yọ́ state káwọn ti gbogbo Nàìjíríà ẹ̀yin ò tí ẹ ló lè o kábíyèsí Olúbàdàn ẹ mọ̀ bínú lẹ́ni bàbá fìjà bí ẹ dákun ẹ mọ̀ bínú ẹ̀yin èèyàn pàtàkì tẹ́ mo mọ̀ nílùbàdàn ẹ dákun ẹ mọ̀ bínú bọ́tà wọn wọn ò tí Ìbàdàn kí ló dé gbogbo nǹkan Ìbàdàn ni ló mọ̀ ń yọ yẹ́ gbogbo nǹkan Ìbàdàn kí ló ṣẹlẹ̀ ní gbogbo ìlú ń Ah, ah, ẹ ṣe gírídì báyìí ná ayé àwọn èèyàn ò jọ yín lójú káwọn èèyàn kú dànù kò jẹ́ nǹkan kan fún yín tẹ́yìn báyà ti ń jẹun wọ́n ní bàbá ọlọ́mọ ńgbà tí mo máa gbọ́ tí àfa yẹn ń sọ̀rọ̀ pé tó bá yẹ pé Ṣèyí Mákindé ti ti ọ̀nà tó jẹ́ pé wọ́n ti sọ pé kí wọ́n lockdown ni pé wọ́n bá má rí ọmọ yẹn tó tọ́ dẹ̀ ni ẹ́ Ṣèyí Mákindé ẹ dákun ẹ bá wa sọ fún ẹsà bọ́ọ̀dù káwọn bọ́ìsì rẹ̀ kàn kó ọmọ lẹ̀ torí ẹ ti rí ẹ̀yin náà lè bí terrorist ìbàdàn ní terrorist obìnrin ti kọ́kọ́ jáde ẹfún ṣetán aníwúrà ìbàdàn ló ti jáde àwọn àwọn wọn tẹ̀ sọ pé aníṣetán tẹ kí ló dé táwọn àwọn èèyàn bú obìnrin sì wá ní majority of them kí ló dé tán mọ́ ń jáde láti ìbàdàn ẹ mọ̀ bínú o wọ́n kàn sọ ni o allegation ni o wọ́n ní force àwọn tán kọ́kọ́ fi sí travuna káàkiri àgbáyé náà wọ́n láwọn ọmọ ìbàdàn ni bí olè obìnrin sì ni wọ́n tán fi wọ́n sí travuna ìbàdàn bí olè bí amúrọ̀bà kí ló dé ṣèyí mákindé kí ló dé tẹ̀yìn náà ọmọ ìbàdàn sílẹ̀ yín náà kí ló dé tẹ́ ẹ̀ wá ní kán tí ìbàdàn tán ní kán lockdown tẹ́ ẹ̀ lockdown kí ló ṣẹlẹ̀ nínú pẹ́ lockdown yìí náà ni wọ́n ní ìbàdàn ọjà jóná ẹ̀ sì ní kí ló ṣẹlẹ̀ ẹ́ ọmọ tún sọnù báyìí nítorí pẹ́ lockdown nìbàdàn ẹ sì rí ọmọ yín náà tó ń ṣe terrorist lórí Facebook à sọ fún yín ẹ rí ọmọ yín ṣe terrorist lórí Facebook kódà ẹ lè pé ẹ̀yin ọmọ ìbàdàn majority of you lẹ́wà lábẹ́ kínní náà máa pè wọlé ìbàdàn láti ń pè o ìbàdàn láti ń pè o lọ́dà ẹ̀sà bọ́ọ̀dù yàtọ̀ sáwọn tó wà nílò ìbú káàkiri lẹ́sìn support nǹkan burúkú ẹ Ṣèyí Mákindé ẹ lọ lọ́gbìnà kẹ̀sì wọ́mọ ọlọ́mọ jáde fún wọn ẹ dákun ẹ rí i pé mo ṣèdè ìbàdàn fún yín ẹ dákun ẹ ó ṣe pọ́nmọ yín náà ẹ̀yin olè ẹ̀yin ibi ìbàdàn níbi tó lè gbé ń jàre oní nǹkan ìjà gbọ́dọ̀ níjà àbàdàn ká dà nǹkan ní jẹ́ bẹ́ẹ̀ mọ́mọ́dá kọ́ dà pé wọ́n láwọn ìbàdàn kan náà ẹ mọ̀ bínú o ẹ àwọn tibí náà ló jẹ́ àsọ̀rọ̀ ti bí o ẹ̀yin ti ìbàdàn tẹ bá wà ń bàdàn tẹ jẹ́ bàdàn ẹ má jẹ tẹ bá fẹ́ ọ̀rọ̀ àwọn pásọ̀ burúkú ọ̀yẹ́ ni wọ́n ń bàdàn èyí tí wọ́n mú jọ́ síjọ́ kìíní àná náà tán sọ pé tó jẹ́ pásítọ̀ tọ́pẹ́ alábí tó ṣe ìbàdàn náà lọ ti rí ìbàdàn náà lọ kú sí kí ló dé tí ìbàdàn nǹkan burúkú ń bẹ ń bàdàn báwọn kí ló ṣẹlẹ̀ nígbà tó máa sọ pé wọ́n lẹ́nìkan náà sọ pé wọ́n ní wọ́n ṣiṣẹ́ burúkú tán sọ pé wọ́n náà líìkì ẹnìkan pẹ̀lú àwọn kan tó jẹ́ mọ́ gbé ní ṣọ́ọ̀ṣì ìsọsítòbìrẹ̀ wọ́n náà tún líìkì ẹ̀ mọ́ bàdàn kí ló ṣẹlẹ̀ náà ṣe mákindé kí ló dé ẹ̀ ní security ńgbà tẹ́ ẹ̀ lockdown ẹ dákun ẹ dákun o ẹ̀yin ìbàdàn ẹ mọ̀ pé ìbàdàn kì í ṣe nàìjíríà kì í ṣe nàìjíríà tẹ́ bá sì ti mọ̀ pé ìbàdàn kì í ṣe rárá nàìjíríà ẹ jẹ́ àkúkú ta ìbàdàn gbàǹjo ẹ mọ̀ bínú o bàbá fìyà jí bóyá ẹ máa farabalẹ̀ ẹ wà di ọ̀yọ́ àbí kẹ́ ẹ di ọmọ ẹ di ọ̀ṣun mm, ẹ lọ sọ́dọ̀ mm, ẹ lọ sọ́yọ́ no ẹ jẹ́ àtàbàdàn ọ̀yọ́ ìbàdàn sì wà ọ̀yọ́ sì wà ok ẹ jẹ́ àtàbàdàn ẹ mọ̀ bínú o kábíyèsí olùbàdàn náà tẹ bá ti mọ̀ pé ìbàdàn ò sí lára nàìjíríà ikú jẹ́ àtàbàdàn ká fi ṣe ẹ n tí ń ṣe nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá solution yọ wà ó dà pé ìbàdàn ní da nàìjíríà rú o kì í ṣe buhari mm, ìbàdàn ni bí ìbàdàn ṣe ń dorí facebook rú Mm. ẹ dákun ẹ stop láti máa ṣe rádaràda ṣé mákindé a sì ti sọ̀rọ̀ yín dẹ́yìn wọ́n lè sọ sálárì sálárì wò lè san gbà pa wọ́n ní kò sówó kankan ah, ẹ dákun ẹ má máa ka ẹ má máa rú wa lójú ẹ má máa rú wa lójú ẹ dákun mi ò ṣe mi ò gẹ̀ẹ́sì yín o ẹ máa gbé mo ti praise yín jẹ́ kan bọ̀ téèyàn bá ti ṣe nǹkan burúkú ọmọ burúkú náà sì dín ní ó kó burúkú bá yín mm. bó ṣe jẹ́ nìyẹn lénìí ẹ̀yin tèmi ẹ ṣé o. Mm wọ́n ní wọ́n lock gbogbo Buhari pàṣẹ pé kán lockdown ẹ̀yin ò lockdown wọ́n jọmọ gbé ń bàdàn sí ẹ ẹ sì tún wá mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ ọ̀tá ni ẹ sábọ̀ tó bá ti rí ẹni tí ó jẹ́ pé níjọ́sí adédè rí pé ẹ ọkọ lóyún kú ó ń tewé ó ń ta àgbo ẹ sábọ̀ ò fẹ́ competition I'm their leader nígbà tó ti gbọ́ pé bàbá ọlọ́mọ bàbá ọlọ́mọ ẹ dákun ẹ mọ́bìnrin mi ìfọmọ yín ṣẹ̀fẹ̀ o ọlọ́wọ́ jẹ́ kẹ́ ẹ rí bọ́dẹ́ mi ìfẹ́ dá sí nítorí pé ẹ sọ pé kán mọ̀ ṣe pé ni èmi ò bọ̀ yín ṣépè fáwọn gbogbo àwọn tó bá ti olórí ibú tó bá ṣe torí èpè ni ó máa bẹ́ẹ̀ ni wọ́n máa ṣèpè má ṣe pé o má ṣe pé bọ́ọ̀ ní ṣépè bò ó. ẹ̀gbá tẹ́yìn náà ń sọ̀rọ̀ lórí Facebook táwọn lè máa ń ṣe rédíò program wọ́n sì máa tún wẹ̀ ṣó ẹ̀ lórí Facebook ẹ̀ sì máa ń gbọ́ pé Ìbàdàn ẹ̀ sábà máa ní I'm the leader of all bloggers. Hmm. I'm the leader of all bloggers ẹ̀ ti mọ̀ pé mo ń jowú kò sí tí ò lè ṣe kò sí tẹ́sà bọ́ọ̀dù tẹ́ ṣe lójú rẹ̀ nù mójú ẹ̀ ṣe dúdú ìwà ìkà ló ṣe títí tó fi ṣá ó ṣèkà ṣèkà ṣèkà ṣèkà àwọ̀ rẹ̀ bó àwọ̀ rẹ̀ ṣá kò wúlò mọ́ ó ṣèkà kò mọ nǹkan kan kò lè sùn lóru kò lè sùn lọ́sàn ó ṣèkà títí bẹ́ẹ̀ ni ó jẹun títí kò yọ lára rẹ̀ ó ṣèkà ẹ̀jẹ̀ rẹ̀ di dúdú ó ṣèkà títí ojú rẹ̀ dàbí ìtọ̀bọ ó ṣèkà títí ó rìn ó ń wọ́sẹ̀gbẹ́ yóò mọ̀ ó ní tálátolo yóò sì máa pa ọmọlọ́mọ tálátolo ó ṣèkà títí orí rẹ̀ bó jẹ ó di ọ̀bọ yóò sì máa pa àwọn kan ní olórí bíbó bẹ́ẹ̀ ni ẹ ti rí ẹ sábọ̀dọ̀ fẹ́ ẹnikẹ́ni èmi ni i'm the leader of all leaders of the kiri kan bloggers ẹ dákun o ó ní kó ẹ send account ó ní kó ẹ send number yín bóyá ó lè torí ó lè ó mọ ẹ ti rántí náà ẹ rí i pé mo ń fowó display a sì béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ bá wa béèrè lọ́wọ́ rẹ̀ ṣèbí wẹ́lẹ́ lòun ta wọ́n sì máa ń ṣe papers náà máa ń sanwó sí ó sì máa ń sọ pé òun lọ post ẹni kò sọ pé wọ́n wá ń tòṣe nànà lè ra lé níbo ló ti rí káàṣì tó kó dání ẹ dákun ẹ bá wa béèrè kò sì tí ń ṣe owó dọ́bílì níbo ló ti rí i bẹ́ẹ̀ni ẹ sábọọdù ń ṣe búburú ẹ dákun ẹ bá mi wí fó lórí ibú kó gbọkọ tèmi ńlẹ̀ kó yéé pe ọkọ tèmi hmm, yéé pe ọkọ tèmi àbáṣeré fọrí ni mo sọ hmm, àbáṣeré. Only when you don't know what to say, just be silent. I know what I'm saying. Yes. If you don't know Only if you don't know what to say again don't come near Ibadan. ẹ dákun ẹgbẹ́ nu òṣìṣẹ́ ọ̀hún if you don't know what to say again don't come to Ìbàdàn olórí ibú ẹsábọ̀dù tó mẹ́nu bà ìlú tèmi tó mẹ́nu bà Ọ̀yọ́ tó mẹ́nu bà Ifẹ̀ sẹ́yìn dáa ju Ìbàdàn lọ ẹ dáa ju ẹnikẹ́ni lọ mo ní kán ta Ìbàdàn lẹ́rú kán sì fowó rẹ̀ ra ti ń ṣe wọ́n ti ń ṣe Nàìjíríà ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti pẹ́tẹ́ ti ń lọ sóko ẹrú Ìbàdàn gbogbo àwọn tó wà ní tíyàntì tó wà ní kùtọ̀nù tó máa ń ṣèdè ìbàdàn tó máa ṣe ẹ̀yà wa kiri kan ìbàdàn náà ti kó wọn ẹrú ìbàdàn mọ́ ń bì tírè ẹ ti wá sọ mo mọ tí mò ń sọ ẹni if you don't know what to say again don't mention ìbàdàn ìbàdàn tí àwọn olórí ibú ti ń bẹ lórí facebook tó jẹ́ ọmọ ìbàdàn ti ń dárúkọ àwọn èèyàn káàkiri tá lẹ́yìn náà ẹ dá mi lóhùn àbórí àwọn ilé ìburú ni abẹ́ ti sí èrè ni abẹ́ ń sí èrè ni àbórí yín yín ni àbára yín ò yá ni. Ah, ah. mo ní kán tàbàdàn lẹ́rí kán sì fi owó rẹ̀ ṣe ti ń ṣe nàìjíríà nígbà tán ní kán lockdown tí ìbàdàn ò lockdown wọ́n sì tún wọ́n jọmọ gbé nínú pé wọ́n nínú àwẹ̀ nínú kìnìún ẹ̀rí pé nàìjíríà bu ògiri ẹ̀rí pé nàìjíríà burú gan ẹ̀rí pé nàìjíríà ò dáa no nàìjíríà dáa ẹ̀rí pé ìbàdàn ò dáa ìbàdàn ni mo fẹ́ sọ sọ́rí a ní kán tàbàdàn lẹ́rú kán fowó rẹ̀ ṣe ti ń ṣe nàìjíríà àkàrí ah, mú mi ẹ jẹ́ àtẹjọ́ tàbàdàn lẹ́rú kán kúkú kán lọ kán tà wọ́n sí tí àǹtí wọ́n yẹ mọ́ ń tà wọ́n ń jọ̀hún lọ́hùn tó máa ń tà wọ́n sí kútọ́nu from kútọ́nu wọ́n á gbé wọn kọjá sórí odò odò ni wọ́n gbà lọ orí omi kenú ni ó gbé wọn lọ sí ìyàyétì lọ́hùn àmì tí àǹtí hmm. tẹ bá débẹ̀ ẹ máa gbọ́ pé èdè Ìbàdàn àwọn tó kọlà báyìí ni èdè Ìbàdàn ni ó wà lẹ́ẹ̀kẹ́ gbogbo wọn kì í ṣe rọ́ mo ti bọ́n mo ti já ìwọ náà sí blocking kì í ṣe rọ́ o ìpúrọ́ ọ̀rọ̀ burú ọ̀rọ̀ ọ̀rọ̀ kíní kàn máa ń dàbí ìsọkúsọ ni tẹ bá dé àwọn tó bọ àwọn tó ti dé ìlú ìlú tó ti mọ eh, kíní yẹn gbogbo pátá báyìí wọ́n sọ pé wọ́n kọlà báyìí ni ìlà mẹ́rin mẹ́rin ìlà àbàdàn ni wọ́n kọ ìlà àbàdàn kì í ṣe lè bá mi o ìlà àbàdàn ni gbogbo wọn kọ wọ́n ta wọ́n ní pé tí wọ́n bá ti lockdown ìgbà wo ni wọ́n ṣe máa ṣe kíkan lockdown nàìjíríà kódà tó bá jẹ́ pátì míì ó jẹ́ pátì míì yẹn míì pé kò disobey gbogbo òfin tí gbogbo àgbáyé tó sọ pé kí wọ́n sọ sílẹ̀ ṣé ẹnìkan tóbi ju gbogbo àgbáyé lọ ni ẹnìkan ò tóbi ju gbogbo àgbáyé kẹ̀ bẹ́ẹ̀ ni gómìnà ìbàdàn nìkan ò tóbi ju gbogbo àgbáyé tán sì sọ àti pé wọn ò tí ọ̀nà sìn kò sì sí security náà kì í ṣe pé bóyá àmọ̀tẹ́kùn yìí náà lè gbé gbogbo Queensland àmọ̀tẹ́kùn àwọn àmọ̀tẹ́kùn kẹ̀lẹ́rẹ́ náà àwọn tí wọ́n fa àmọ̀tẹ́kùn bá jà bí àwọn ẹ́sàbọ̀dù ara ọmọ ìbàdàn náà ni dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ má ẹ dákun ẹ jọ ẹ dákun ẹ má pàjá lọ́bọ̀ fáwa wọ́n ní kẹ́ lockdown ń bàdàn ẹ lockdown ẹ yé jẹ́ kí wọ́n ṣe kinní mọ́ òfin yẹn wá láti àgbáyé káàkiri àgbáyé ni wọ́n ti ní kán lockdown bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ o ọmọ Ìbàdàn tẹ́ ẹ bá ti ṣe dáadáa wọ́n ó tàbàdàn wọ́n ó sì fowó rẹ̀ ṣe ti ṣe Nàìjíríà ẹ mọ́ bínú tó bá bí yín ẹ mọ́ bínú kódà mo mọ mo sì kó àwọn èèyàn lé Ìbàdàn bí bàbá mi fi jàbí náà ọ̀rẹ́ ọkọ tèmi ni bàbá mi sì ti rìn bẹ́ẹ̀ àwọn èèyàn wà ní Ìbàdàn bẹ́ẹ̀ ni kábíyèsí mo ti rí wọn rí ṣùgbọ́n àwọn ilé yìí wọ́n ń bú ọba káàkiri wọn bá sì pè sí ọ̀dà àṣẹ aláwọn náà máa ṣe torí pé àkè ń sọ ọmọ àlè bẹ́ẹ̀ ni hmm. ẹ ṣe ẹ ṣe ẹ bá wọn kí ẹ bá wa sọ fáwọn ìjàgbóró ní ìjàgbàdàn níbi tó lè gbé ń jàre ní nǹkan àfikàrà hmm, fọ́rin mu poverty life ni ẹ fọ àfọ ẹ ṣéǹjì nǹkan tí mo sì máa sọ fún yín náà ni pé ẹ ṣéǹjì oríkì yín hmm olè á máa jàre oní nǹkan olè wà mẹ́jẹ nìyẹn nìyẹn o ó ti mẹjọ rò dáadáa ó lè hmm. ìdàgúrò níjà Ìbàdàn attitude tí ó dáa ni kí wọn máa jà kiri bí wèrè hmm. kí wọn tún máa fi karahun fọ́rin mu nígbà tí abọ́ ń bẹ ń lé èwo ni àgbè poverty ni hmm. ẹ ṣe a máa fi ṣe lọ ẹni bá ní má dèmi ní débà ẹ sábọ́ọ̀dù gba ikó jẹ́ o gbọ́ lórí ibu játijàti ọ́gílímù tẹ̀ẹ̀tẹ̀ẹ̀. Terrorists is not allowed anywhere in the world. Stop terrorizing. Hmm? Stop terrorizing. Hmm. FBI is on your case. <laughs> United Nations is on your case. Hmm. Then Canada is on your case. CIB is on your case. You don't know. Mo fẹ́ tún mú ìwé ẹjọ́ ẹ̀ dákun jẹ́ mú ìwé ẹjọ́ kan wá. mo fẹ́ mú ìwé jẹ́ wà ní. mi ìfẹ́ kó rí kinní ẹ̀ o ìwé ẹjẹ́ tó wà ní Canada gbogbo ilẹ̀ nọ́mbà fún mi gbogbo ìlú nọ́mbà fún mi mo fẹ́ mú ìwé ẹjẹ́ wà ní o. mo fẹ́ mu àti ṣe méjì méjì fún yín. Okay. Ẹ ṣé, my àwọn tìbàdàn mọ̀ tí ń lérí a mọ̀ a mọ̀ pé tẹ́rọ́rìsì nìyí wọ́n sọ fún wa a mọ̀ pé wọ́n ní tẹ́rọ́rìsì nìyí pé mo ń lérí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ ń pààyàn ṣeré ni bí ẹ ṣe náà lè ṣe plant ọmọ ọmọ yín sí orí Facebook kó máa go after people wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀ ń béèrè pé gbàmù ń bọ̀ ń bàdàn kí ni fẹ́ ṣe mo ní kàn ta àbàdàn kan fi ṣe tó ń ṣe Nàìjíríà ah! wọ́n tún sọ pé kàn ti kàn lockdown káàkiri àgbáyé gọ́vnà Ìbàdàn kàn kó lockdown ẹni ká má tún sọ̀rọ̀ ẹni ká wí ńgbà tí àwọn tó sì ju gọ́vnà ìbàdàn buhari gbogbo wọn pátá àti àwọn gọ́vnà àti gbogbo sílẹ̀tà tó bá àti joyè lọmọ yín ọmọ àlè ló ń bú ẹ wá ń sọ pé ńgbà wo lẹ̀ ń bọ̀ ìbàdàn lẹ́ fẹ́ máa lẹ̀ mọ́ káyọ̀dé tèmi ìnìkò tí ń tẹ́ ní ìbàdàn tí ń fẹ́ á kó ẹ̀ lépo ẹ̀ ní ẹ̀ ní nǹkan kan ìlú tèmi sunshine ni wọ́n lépo wọ́n lóyún gòdì wọ́n sì ní náà ń jẹ̀bú lẹ́kọ̀ọ́ ní gbogbo lẹ́kì àwọn new Lagos new Nigeria lẹ́rìhùn ibẹ̀ làwa bá tàn àwọn tá a bá tònú kí la fẹ́ lọ ṣe ń bàdàn bàdàn tó ti mọ́ ń tà wọ́n sí tíyàntì tó máa ti ń cross border lọ sí Kútọ́nù. ẹ dákun o ẹ dákun ẹ torí Ọlọ́run bẹ̀ ni o ẹ mọ̀ ta sí mi o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o lára dọ́kẹ̀tì ẹ rèé o ẹ sábọ̀dù ìkan nínú àwọn dọ́kẹ̀tì rẹ rèé. nǹkan kọ síbí kọ́ lọ bèrè ṣé docket ṣé police docket lélẹ̀ in Canada bó nǹkan lára rẹ̀ nẹ̀ fún ọ ọ̀rẹ́ pé mo ń bọ̀ ṣe ní ń bọ̀ ṣe rárá o pọ́kọ tèmi lẹ̀ gbogbo ẹ̀ lámbòló a ó fi bọ ọjà ọ̀sìnwín dànù ìwọ rò pé wọ́n máa go after people say things you think you can drag people kò dáwọn èèyàn kan rè pé mi wà nù wọn yẹ kí ẹ pé when are you coming to Ibadan to come and do what the time I pass to Ibadan mi tí mo wá sí Ibadan ń gbà yẹn lọ́hùn ẹ mọ tán ṣe mo gbẹ́rù wá fún kábíyèsí ni wọ́n mọ̀ọ́mọ̀ téènì náà ọmọ kan ń pè ń dìwé ńgbà náà náà gbowó ní aṣọ ọjọ́ kẹta tí n ti fún láṣọ báyìí ìgbà tó dẹ̀ máa ja mi sometime mo ti rí tó ti ránṣọ tó ti wọ̀ tó ti ṣe ìjọba wá bàdàn náà ọkọ̀ máa wá náwó náà ni wọn wọn kàn gbowó lọ́wọ́ ẹ̀ kan ọ̀tẹ̀ ni ẹ má bínú àwọn tẹ̀ wà ń bàdàn gidi táwọn olórí púpọ̀ ń bẹ́ẹ̀ náà bí ọmọ ẹ́sà bọ́ọ̀dù ẹ́sà bọ́ọ̀dù àmà olórí burúkú ni ọ̀ ní sóríire onípolars ọrí ọrí pé mo ti fi wọ́n no be joke no be ṣe no be ṣe no be ṣeré ṣeré no be ṣe no be ṣe no be ṣeré ṣeré ọ wà mú ọkọ tèmi yìí kékeré tí wàá ṣe ní ọ̀sẹ̀ fẹ́ máa lo àpèbọ̀ ta ló fẹ́ máa lo àpèbọ̀ fún àwọn òkú ọjẹ́ àkóyẹn jẹ ò àwọn òjẹ yẹn àláyìn rárá kó kó sì dànù ẹwà kò sí lára ojú ẹ ò da inú ẹ ò da owó ẹ ò da ẹsẹ̀ ò da gbogbo nǹkan ló bàjẹ́ fún un ẹ dún wò ó ń gbélé tún ti sẹ́ǹdì wá báyìí nítorí ọlọ́run ok ok kí n ṣọ́nà kí n wọlé ok màmá tún fèyí ṣe lọ á tún padà á lè sọ pé ààrẹ aládùúgbò kì í dọ́là hmm? aládùúgbò kì í dọ́là ó tún dìgbà kan náà a ò ní kú èmi ó máa wá lálàáfíà ní ti máa bá ẹ̀yin olólùfẹ́ mi lálàáfíà gbogbo ẹ̀yin tó bá fẹ́ wa ní fún ire ní ti sìn yín hmm, orí yín ní gbàbọ̀dé ẹ sábọ̀dù gbọ́kọ̀ tèmi lẹ má fi àìndé ṣeré mọ́ hmm, we a kì í hètè èèyàn bọ̀ tí a fẹ́ kàn bá ẹ ṣeré hmm, eh, aṣọ àlàlà wa wọ̀ hmm, a gbúdọ̀ bẹ́lẹ̀ epo ẹ̀ ṣeré torí rẹ́dì láti mú epo da epo sálà àwọn ènìyàn tó sì ń ṣe ni correct a fẹ́ bá ọ ṣeré aláṣọ funfun la wa bẹ́ẹ̀ ni aláṣọ dúdú ni wọ àtàṣọ epo aláṣọ pípọ́n àtàṣọ dúdú so máa wọ̀ lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àparò ẹ ṣé o ẹ ṣé ẹni bá ní má dé mi ò ní dé bá bẹ́ẹ̀ ni mò ń bọ̀ mi ti dé bye bye for now I love you olólùfẹ́ mi ọkọ tèmi ọmọ ìjẹ̀bú òdòró I love you awúrẹ́ ìfàṣẹ́bánu I love you God bless you ẹni tó bá lóun fẹ́ fà wálẹ̀ ọ̀run fà wọ́n wálẹ̀ ẹ́ ó ní orin yẹn ní tọkọtìyàwó Bọ́lá àti Súnkànmí olórùka o ọ̀nà tí ẹ fẹ́ rí yìí má lè púpọ̀ ẹ̀ ohun kọ́sẹ̀ púpọ̀ ló wà níbẹ̀ fọ̀rí ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ àti sùúrù tí ìfẹ́ ń fúnni bọ́lá síkànmí bèbè ayédè bá wa jẹ́ ká kún fún àdúrà kí ìrìn àjò yìí lè dùn títí ìdálẹ́ dàlí ẹ jẹ́ kí ìfẹ́ wa ṣe roboto gẹ́gẹ́ bí òrùka ìgbéyàwó wa má ṣe rí tí kò ní bẹ̀rẹ̀ tí kò ní òpin tí kò ní dètà ayé lè já o. Oh, oh gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ́ wa ṣe rí tí kórìdè tí ẹ sábọ́dú lè jà ooo gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ́ wa ṣe rí gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ́ wa ṣe rí. Súnkànmí Bọ́lá ìfẹ́ a máa mú sùúrù kì í hùwà ìtọ́ kì í wá ohun tara rẹ̀ nìkan o ẹ máa ṣọ́ra bọ̀bọ̀ Bọ́lá máa ṣọ́ra ẹ má gbèsù láàyè ẹ̀mí ite kí ìfẹ́ wa kó lè dùn títí dalẹ́ àwọn èèyàn social sọ́ṣàlìbì a máa rẹrin ni a máa yọ ni àwọn ò awọn àwọn tó yọ̀ wá lánàá dà àwọn dà wọ́n ti sá wọlé ó yá ẹ lọ pamù ó yá pamù lọ pamù kẹ lọ jẹrà <laughs>